ń pé bí n bá ń bọ̀ lálẹ́ kí n yàdọ̀ rẹ náà ni. gbogbo ń tá a fọkàn sí lára rẹ̀ kọ́ la bá páwà rẹ̀ kọ́ pánẹ́ẹ̀lì ẹ̀ gan páwà gan ó ti wá kó bá pánẹ́ẹ̀lì pánẹ́ẹ̀lì ti jó dànù. gbogbo bá a ṣe ń fi pánẹ́ẹ̀lì ẹ̀ ń pánẹ́ẹ̀lì míì tẹ̀sẹ̀ ní tó ń jó ní tó ń jó ọlọ́run lọ́mọ iye gbèsè tó ti dá sí mi lọ́rùn. ṣùgbọ́n tẹ́ sọ fún mi pé páwà nìkan ló ń ṣe ẹ̀dẹ̀ ní kí ó tún ṣe wá di pé ó ti tún kan pánẹ́ẹ̀lì báyìí. páwá nìkan kí n ṣe o ó ti débi ó ti bà pánẹ́ẹ̀lì yìí jẹ́ pátápátá àyíbá bára mi. ó dà o èló ni páwá àti pánẹ́ẹ̀lì. páwá òun three thousand five ni ẹ ń tà. páwá lásán ni three thousand five hundred. sẹ́mi mò ń sẹ́ni èmi kì í ń tà. bá a mọ̀ rí ibi ẹ ti ń tànú kìí ṣe pé mi ni àbí wọ́n gan mo lè kọ́ fún ọkọ ọlọ́ra wa. ó da pánẹ́ẹ̀lì ńkọ́. pánẹ́ẹ̀lì fifty thousand. Ah! bàbá mọ́rí ó ń gbèsè níyí o ah. èló ganan ń ta téèpù ní wo ròdù tẹ wá sọ pé pánẹ́ẹ̀lì o fifteen thousand power three five ẹ mọ iye tó jẹ́ ni. ẹ ẹ lè máa bí mi kọ́ lọ náà yé mi mọ iye wọ́n ń tà mi ẹ ti ń ta iye táwa ń ra iṣẹ́ inú rẹ̀ ni mo sọ fún ọ̀hún kí ló dé tẹ̀yìn ń ṣe wọn rédíò ní kìtẹ́ mọ́ wùwà báyìí ẹ sọ fún mi pé èmi èmi o kí n wá gbé rédíò mi ní ìrọ̀lẹ́ yìí o mo wá débí nìsín ẹ wá bẹ̀rẹ̀ sí ní da sórí ilẹ̀ ẹ ń sọ̀tàn lájẹlú ẹ ń sọ̀tàn ibà àbàdàn. ṣé pẹ̀lú gbogbo wàhálà tí mò ń ṣe yìí láti bí ìjẹrin tó ti gbé kínní wá ṣé mo ti jẹ̀bi lórí rẹ̀ bọ́ bá mọ̀ pé kò ní wọ̀ jẹ́ ń páàkì ẹ̀kẹ́ kúkú máa gbé lọ o. ọ̀dà èló lẹ́ẹ̀dín mi inú ẹ̀. ṣé mò ń fowó lé fún ọ ni àbí ìmọ̀ nájà káàkiri pé kinní kan ntọ́ ṣẹlẹ̀ ni pé eh, lọ́mọ thirteen thousand five hundred wá. màá fún yín ten thousand tó bá dàrọ̀ la máa kó wa ọ̀dà. owó ṣe ẹ̀kan ìdáhùn èmi ègbówó ṣe tèmi kètì owó ṣe mi èkún o. ẹ tí ìṣirò owó ṣe yín mọ. Eh. kí ló dé náà. ṣé mo ṣiṣẹ́ ìní gbowó àbí gbàǹbá kówó fún àwọn tí mo ra páàtì lọ́wọ́ wọn èmi ò ní èmi ò ní mówó délé mọ́ gbogbo epo tí mò ń jó dànù àjò dànù lásán ni gbogbo wàhálà mi àṣedànù lásán ni. ẹ̀yin kò tiẹ̀ rò pé bóyá èèyàn tiẹ̀ ń ṣiṣẹ́ rówó rárá kí wọ́n sàmọ́ wá kó wá fún yín kó máa kó wá fún yín ẹ wo bá mọ́ rí ẹ sọ́ra yín o àṣebọ́sẹ̀ ṣe ròyìn yín gan lẹ́ ń jẹ́. ọ̀wọ́ wọn ròyìn rẹ wá ta ló sọ̀rọ̀ mi fún ọ bí a bá ti di ẹ bá mi wá gbé nǹkan rẹ o mo wulẹ̀ jẹ́ iṣẹ́ nǹkan kan o mo ń ṣe wàhálà lórí iṣẹ́ mo ń jó epo ná wàá sọ pé wọ́n sọ̀rọ̀ tèmi wá gbèsè rẹ lọ́dọ̀ mi o amóoreṣu ní í ṣe ara wọn náà nu èmi ẹ fẹ́ gbarú sí aláròrò báyìí mọ̀ ń fẹ́ nǹkan fù mọ́ à ń jó gbogbo ẹ̀ pọ̀ láti jẹta kò lójútùú a ní àgbà three thousand five lèmi amóoreṣu ní í ṣe òtí dáa. ń wá bí gbé sẹ́ẹ̀tì sí náà jẹ́ ń wá sí àdálùbáríkà gidi ní ìsìn. máa wo ojú ẹ̀ láfúnà kàbàdàn máa wo ojú ẹ̀ láfúnà kàbàdàn. Ah! Ah! mọ́rìlì mọ́rìlì ojú rẹ wà wá gúnrégé sí lónìí <laughs> lásùrà mẹ́kọ̀ọ̀pù ni. òkùnkùn lè yẹ yín tẹ̀yìn àwa lọ máa fọjọ́ gbogbo dáa bíi egbin. <laughs> ẹ dẹ́kun bàdájú burú ìlú ẹ̀ sọ mi. láyé láyé ẹ wọ́n kọ́ mi jù jù jù kí ló dé kí ló dé kí ni wàhálà gbèsè ayé rẹ̀ kí ló dé ṣé o mọ̀ pé tá a máa sọ pé àṣàrà ìlú tí wọ́n máa sọ pé ìjùmìrì ìlú sọ pé tá a máa sọ pé ìlú sọ pé bí ìlú bí ìlú sọ pé kọ́ tí ò dá láyé ni ẹ̀yin ò sì mọ̀jú ká ẹ máa bọ́kọ èèyàn jẹ ká ẹ máa bọ́kọ èèyàn jẹ títí òun tó fẹ́ mú ọkọ mi pè náà ó ma ó jubril jubril jubril pé kí n gbọ́dọ̀ pé pé jubril. ẹ̀wọ̀n ẹ mọ̀jẹ̀ mi ò fẹ́ ìbòpera mi lólè ẹ kú kalẹ̀ bàbá ọkọ mi olóko ọba ìmọ̀ pèjọ́ mi. o tó gẹ́ mọ̀jẹ̀ mi mi ọbọ̀ mọ́ ọ ẹ wo ẹ ṣeun. wọ́n mọ̀ ń dódò látàárọ̀. ọrùn ò ní wọ̀nyí. ọrùn kò ju ẹ gbé mi. sábà ń ta. Ah. ẹ dẹ́kun ẹ wá ẹ dúró kò dá Taofiki nǹkan. Ah! Taofiki ló pè tó bá gbọ́ mi láyé Taofiki ọlọ́jẹ́ ṣe kò gẹ́rẹ́ Taofiki ò ṣe kò gẹ́rẹ́ bẹ́ẹ̀ ó ṣe kò gẹ́rẹ́ bí ni. Ah, ọsibítù ló wà láti yẹjọ́ yìí ń gba omi ni ń gba omi ni ń gba kò tiẹ̀ tó wá gba omi mọ́ nìsín Taofiki mi omi ni ó mi omi ni ọlọ́run mi ò mọ̀ sí ẹlẹ́dàá mi mo mọ̀ dúpẹ́ o. kí ló dé ìwọ ló wá ń di ẹ. Ah, hmm. ẹ ṣé ìwọ ló wá ń di ẹ ni. Ah. ẹ̀yin ẹ̀ wá kọsẹ̀já ayé mi ni àtijọ́ mo ti mọ́ wá bí ẹ̀wọ́ wájú orí mi ọmọ mi ni mí ẹnì kèésì ìjọ mi lówó oh. bàdà táwọfíkì ẹ dákun bàbá ní èèyàn yan sàkà tó lóun ọ̀yan sàkà ẹjọ́ tí ò ti mọ ọ̀yan sàkà sàkà báyìí ọsibítù tó wà síbómi nísìngbà. Oh yóò gbẹ̀jẹ̀ kò ń ṣèjẹ́ yọ̀kan ní ọmọ gbàlójúmọ́ yóò gba mẹ́jọ. Ah, dáàkú kí lẹ́sẹ̀ rẹ̀ tó wá di pé lépè wá di tó báyìí. Ah, bọ̀dà tá ò fi kì í wọ́n ẹ̀ ṣekú re tó ránjẹ mi lówó bó bá rí mi báyìí wọ́n jù bẹ́ẹ̀ oró ni ni wọ́n ṣàwọ̀ gbẹjọ́ ni wọ́n ti ẹ̀ sábẹ́ mọ́tò tó rọ́rí pé mò ń bọ̀ ìyín wá kéré o wọ́n gbẹ̀jẹ̀ ó dìgbà tó bá tó kú tó bá tún wá dọ̀rùn nínú ládà àṣẹ eré tó ṣe ìtumọ̀ gbà ń bẹ̀ ní mo fi di owó tó jẹ mí ní mo gbà mọ́tò mi ní mo gbà mọ́tò mi. má rí i ní kí ni táwọnfíkì ìbá ṣe fún ọ tó fi jẹ́ pé kúlò ń rò lò ah. kọjá báyìí ṣé ọ̀rọ̀ pàwọn jùbìrìlù wọ́n lè gbọ́ bùkátà táwọnfíkì mọ́ ti rìn. ọ̀gá ọ̀gá ọ̀rọ̀ wèrè ta ni ó mọ̀ ìdánilẹ́nu nígbà tí èèyàn kan pèjù burúkú nísìn tá a ní kì í ṣe báwọn ló yẹ kó ṣe máa pè tẹ́yìn náà wá dé nísìnyìí ẹ tẹ́yìn wá ṣe dùgbòlódù. ọ̀dà o ṣé ń gbà tí ń rokúrò ṣé ìwọ lè gbọ́ bùkátà àtàwọn fi kìlọ̀. ẹ ṣé mi tí ì gbọ́ bùkátà tèmi tán ni. sọtán so o ti rí i pé kò sí kan tó gbé kan bí ọmọ agbégijó hmm. wọ́n sì ń bu anísì ẹnu wọn rí pépépé ó kọ nìkan ni wọ́n mọ̀ ní ká máa ṣàtúnṣe rẹ̀. ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ ń gbogbo àwọn èèyàn. ẹ gbẹ́nu orí burúkú ẹ̀ sọ̀hún ṣé tí ẹ bá ṣe pé ibi ikú ń pàwọ́ náà wọ́n sì ń fi kú lọ ọ̀rẹ́ yín lójú yín bì ó sì gbẹnu lẹ̀ ó ń sọ pé màánù rẹ̀ ń fagi màánù ń fagi. wọn sáwọ apá wọn ni. Ah, ah. ó fẹ́mi ló yẹ kí a. ṣé èmi sì ń gbọ́ bùkátà tí mo bá. ọ̀pọ̀ sí ọ̀kadà yẹn ó ti fẹ́ pa mí. so o lè gbọ́ mọ́. iye bàbá ìtìbà ó lọ sí o tó sẹnu fún ìparí ẹsẹ̀ kadoso. ọmọ bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ owó mi gbà. o tá n tó fẹ́ tajà rẹ. inú ẹ̀yin méjèèjì èwo ló gbé kan nù yín. èmi ò já ń gbèsè. èwo ló gbé kan ìwọ náà ibi ikú ti ń pọ̀. ọ̀gá wọ́n ń rokú ro. ọ̀gá ìtọ́ fi gbé kan ju bàdà táwọn fi kì ti ń bẹ lọ́sibítù lọ kò ju pín tẹ́ báyìí lọ. ẹ wo sẹ́ẹ̀rì. àwẹ̀wé ìsọwọ́. mẹ́wàá ká mú tilẹ̀ ẹ̀ẹ́dẹ́kùsẹ̀ gbọ́jọ́ ọkú ni. ìbùrìlù kò sẹ́ran mọ́ àwọn kọ́sítọ́mà dúró dè mí lókè òbí. abẹ́rẹ́ mi mo ti délé pẹ́tàkì tí wọ́n ti pè mí ọ̀mọ̀ wo. àdéhùn olórí. ìrì mú i ẹ mọ̀ kadà ó tó kọ́ àwọn ọ̀nà ní ìsinmi o. kí ló ṣẹlẹ̀. ó sì yàn kàn. ilé mi lọ́wọ́. faradà ń Don't forget to write your name, your exam number, and all what you need to write. Understood? Yes, ma'am. Five minutes more. wàá rí nǹkan kan lẹ́ẹ̀mí tẹ́sí ni kí ni àkọlẹ̀ bàbá ti wà ẹ́ kí ni ọ̀ka. Ah. ṣé ìwọ náà rí ibi tí ń ṣe ń ṣe mo rí ibi tí ń ṣe ń ṣe. níṣẹ́ nà ní sẹ́wọ́ ní sẹ́dú ní kèmí èmi ò mọ̀ dá lóhùn ni o. <laughs> èmi gan gbalẹ̀ agbójú ni mo ṣe bí ìgbà tí ń rìn inú mi sì dùn bí mo ṣe ṣe kan fún torí mo ti máa ń sọ ọ́ fún tipẹ́ kò gbọ́ ni. ọlọ́run ò bọ̀ mọ́ dá sí ń bá mi àwa ni ká múra dáadáa o ká lè bá a páàsì bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ló sọ torí wàhálà àwọn tíṣà wa ìgbọ́n pọ̀ lórí wa ẹ̀ kì ọ́ bẹ́ẹ̀ náà ń ṣe bí ìgbà tó lúwa rẹ̀ fẹ́ ṣèdánwò jọbọ ó fún mi ó lágbára ó ní ó ní. kìkì ṣebí ó ń yọ yóò sì jẹ. Ah, ọ̀gá ah, ah, ṣé mọ́rìnì ti dé ni àbí ń bọ̀ rí eléyìí ẹ̀rọ mú mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ yìí. máyé èdè pípẹ́ rẹ̀ náà ni ọlọ́run mọ́ sì jẹ́ yín ò sì jẹ́ oúnjẹ eléyìí owó tá a fi rẹ̀ kọ́ tọ́rọ̀ kì í jẹ́ aṣọ nù ni ìní ti jẹ́ tí mò ń jẹ àsìkò tí mo wá mọ iyì mọ́rí ni mhm. mọ́rí lè má dáa lóòótọ́ kọjá pé kọ̀sẹ̀ tí ò lè bu mọ́rí lè bó ku ọ̀run kò sì ní wà ìwà rẹ̀ ọ̀dà ṣùgbọ́n nǹkan kan bẹ lára mọ́rí tó dáa ńlóúnjẹ rẹ̀ téèyàn bá jẹ oúnjẹ mọ́rí oúnjẹ mm. mọ́rí dáa ìyá ṣùgbọ́n kọ́ wọ́bọ́. ọ̀gá ẹ ṣe abẹnujẹ báyìí ṣé iyọ̀ pọ̀ nbẹ ni. tó ah, ah, wà nbẹ ó tún kú oníyọ̀ nìkan màgí oníyọ̀ ni ah, wọ́n kó pọ̀ mọ́ra wọn ni ó dùn gbọ́ngbọ́n. ó wàá já kutukutu. mo gbọ́dọ̀ rọ ọ́nú. ó já yẹmọyẹmọ. burúkú ó wàá já kutukutu. ó já yẹmọyẹmọ ṣé mo ṣàǹwò náà pé ńgbà tẹ ẹ dé làárọ̀ bí mo ṣe wò yín ọ̀gá mo wo súra yín mo rí i pé ẹ tóbi tó báyìí ìpinnu lẹ tí ìjẹnu rẹ sí tẹ ẹ wá wú tẹ ẹ wá wú tọ ọ̀gá tẹ ẹ wá padà tẹ ẹ tẹ ẹ fẹ́ bẹ́ báyìí. dubi ọ̀rọ̀ ọbùn bẹlẹ mi mélòó mo ti ìbù ẹnu tí mo ti yá ń wú sí i àìjẹun olóògbò kọ ni òjò ọ̀tájà má ti mọ̀ ọ́ràn wọn ni má ti mọ̀ lọ́dọ̀ ọ̀tí yín nù bẹ́ẹ̀ mi ṣe rí nìyí ebi mi ò sì ṣe jẹ́ tán ni kò sì sí nǹkan kan tí yóò fi ṣe. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀gàn pọ́ìsì ìrìnà ló jáde kẹ́mọ́ kẹ́mọ́ ìdókò olúkọlùwà rẹ̀ kó fáírọ́ọ̀sì jáde ẹ̀mọ́ ẹ̀mọ́ kókó kó olóró rẹ̀ bá ṣe máa bá sọ̀rọ̀ tẹ́kẹ̀sẹ̀ máa lagídí ó sì bí mọ́tò tí ìyẹn ṣe látàárọ̀ tí ó gbọ́nù jáde. sọ́ọ̀gbù èkú mọ jẹ ni. ntẹ́ ìjẹ́jẹ́ ògbó pa á ṣèèsì. jíjẹ jíjẹ jíjẹ àkàràmàgbò. olórí lákọ ẹpẹ ìbàrẹ bàbá mi. Ah, ah, ọ̀gá ẹnu oúnjẹ yìí náà lẹ́sìn wa. Ah, ṣé ìwọ náà ti jẹ́ ń bẹ̀ ni. ẹ ń bọ̀ olóúnjẹ ń tà fún wọn lẹ́ẹ̀kan kódà ẹ̀mí gan fẹ́ràn ń bẹ̀ ńgbà wọn gbé sẹ́nu tí mo rí bẹ́sẹ̀ ojú wọn báyìí mo yá ni mo pé ilé ìkọ́ni wọn bá wọn eh. jẹ. mo rí ni ọlọ́run má ṣe ọmọ yẹn ń so oúnjẹ ọjọ́ mẹ́ta ń gbà mí ìgbákọ̀ mẹ́lẹ̀ má jẹun tí wọ́n fẹ̀fẹ̀ paná tọrọ oúnjẹ mọ́rí ọmọ yẹn mọ oúnjẹ ṣẹ̀ṣẹ̀ oúnjẹ lẹ́yìn oúnjẹ ilé ẹ wá ń gbé. sọ́sọ́bọ̀ ti ẹ̀rí bọ́dìlì tó wo Ọbásanjọ́ ni lọ́dọ̀ tiwa báyìí yóò padà tó sọjọ́ tó ráwọn nǹkan kan tó wà tó yẹ pé yóò tún máa ṣe bára ti dáadáa lórí táwa tún máa rí lára rẹ̀. ọ̀rọ̀ yín ti wáyé mi bí ìgbà wèrè mú wèrè lòdì tí bàbá mu tún yóò tọmọ ń díjà lẹ́nu ṣé ìkọ̀ yẹ kí wọ́n lákèsí pé wèrè lè nǹkan tí ó kunnú tí ọmọ tẹ̀mílẹ́ lórí kó tó lọ lé lálẹ́ ní máa wá sóòrí pé èyí tọ́ lọ ra kọ́mọ̀ lè bá àfowó ra nǹkan kan ni a sì mọ ibi tí ń kówó ọ̀hún sí. ọ̀gá n ti jẹ́ ìwé sanmọ́ náà. kí ló wí sí àpò ọ̀gá gbogbo nǹkan mọ́ bà mí ọ̀fẹ́ bẹ́ẹ̀ sì wẹ̀rẹ̀ o gbogbo tá a bá jọ ṣiṣẹ́ mi pé mo wá ṣiṣẹ́ lọ́dọ̀ nípa òjòló ọkàlẹ̀ lómi lára kọ́ bills wọ́n wọ́n ọ̀fẹ́sẹ̀ bàtì wọ́n inú máa ń bí mi pété wọ́n mọ́tẹ́ lé pé n bá wọ ẹ̀sẹ̀ lé yín lórí nínú tó ń jẹ yín bàjẹ́ àbí kọ́rọ̀ yín nọ́ọ̀kì dànù àbí kí ló mú yín. àwọn ẹ̀rọ má má jẹ sẹ́rí àbí kí wọ́n ọkùnrin ìwọ jubi máa fi ẹ̀sìn pé mi tí n bá lò kejì ah, ẹ mọ ẹ nà mí lọ nìyẹn. mo jẹ́ jìgẹ́ gbàgbàrà rẹ̀ mo sì yan gbà gbàgbà gbàgbà rẹ̀ mọ̀ ẹ ti ta mẹ́ta sábà jókòó ẹ ní kó ti dúró déédéé. mo ṣe dúró mo ti dúró déédéé eléyìí bẹ́ẹ̀ mi. torí kíni. Ah, ọ̀gá ó ti dúró déédéé. mórí mórí má bínú má bínú ẹ ní kó dúró déédéé báyìí wá jókòó. ó dúró amórí kó dúró. anadó tó wúbi. kí ni ẹ ti ẹ jàre. bẹ́ẹ̀ lẹ́tọ̀ fífi. ó bẹ̀rẹ̀ yọ. atm tí ò pọ̀wó rí. ìwọ ló mọ ọgá ẹkú léjàre. tó níbi mọ̀ràn. ọgá ẹja ni òkè sàkàn o. ẹja bíi bo lọ́rọ̀ tá a ti jọ pátá a ti jọ dé ṣọ́ọ̀bá ń lé ni àbí kí ló tún ló dé. ó ní sọpọ́ òun ò sí nílé. taofiki wọ́n ní kó o sọ pé àbọ̀ ọ̀bá ń lé. ọ̀gá ó ní sọ pé òun ò sí nílé. ó ti yé mi. ẹnẹgẹ́ taofiki. tí mo bá ti jẹ iyì tán àtúnjọ débẹ̀ náà bọ́ wà lé òní náà lọ́rọ̀ owó ọ̀yànjú. ọ̀gá ẹ mọ́tò jẹ́ǹjẹ́ ìtọ́ ẹ mọ́ kó bára ẹ mọ́ kù ẹ mọ́ para yín dànù sí alọ́run ẹ páàkì ẹ̀kọ́ ní ọ̀gá. lọ lẹ́nu mi hmm. mi ni kò bàjẹ́. náà ò lọ ẹni ní eh. kẹ́ ṣé ní ẹ̀yin ò fẹ́ jẹ́ kí ikú yín jọ ṣe ẹ ṣe kó lọ jẹ pọ́ìsì náà jẹ tó fẹ́ tọwọ́ bọ̀. ẹlẹ́gùn ni a tún ní ká mú wa ẹlẹ́ran díẹ̀ wà ń bẹ̀. ilẹ̀ dáfíkì lọ wá nǹkan ṣe lọ tú ọkọ̀ masidamu lọ tú kínní jomba abẹ́ rẹ̀. ṣé ẹsẹ̀ tèrè ṣé ẹsẹ̀ tèrè ṣé ẹsẹ̀ tèrè. ẹ bẹ̀rẹ̀ wèrè ẹ bẹ̀rẹ̀ wèrè ẹ bọ́ kùsì àbọ̀ bẹ́ẹ̀ kú bí. ọjọ́ kìíní èyí tó já aládùúgbò gbogbo olókùn Ìbàdàn àyùbánisọ̀rẹ́ àìmúnilọ́ṣọ̀gùn Ìbàdàn màdé. mọ́rílì mọrili mọrili ọ̀rẹ́ mi bó kú ẹwà mọ́rílì ìwọ mò ń kì ah, ah. dáa náà mọ́ bínú o ah, mọ́rí mọ́rí mọ́rí dúró ná mọ́rílì dúró ná dúró ná dúró ná àbí torí lóhùn tó bá jẹ́ torí tó fi ń bínú ọ̀dà náà kò bínú dáadáa ń sọ lẹ́nu alábùkù. jẹ́ bínú bó bá tètè bínú nìsín. mọ́rílì ṣùwàtọ̀ ẹ̀rẹ̀ jà ni kéde kì í kíra rin. èmi tí n kì tèmi yé mi. tiẹ̀ yí ọ kí n bá jà ń parí rẹ̀ mo bá yín yóò di ọmọ kékeré yín yóò di o kí n parí rẹ̀ ni o. yóò ẹyẹ yóò ẹyẹ jẹ́ mọ̀ owó tí kẹ́ mọ̀ ṣe ń tẹ̀ ń ṣe. Mm-hmm. èmi tí n kì tèmi yé mi èèyàn mm-hmm. ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Oh sẹ́yìn ò mọ̀ pàrọ̀ alẹ́ ẹni mọ́ ń fi ajẹ́ oníwọ̀n èfi ayó hmm. bó ṣe wọn àwọn ọ̀tá lọ síwájú mi ni hmm. kò sì fẹ́ nǹkan rẹ̀ kò mí ṣe wá rí bó ṣe wá wò tí wá dọ̀tà ti yín náà o hmm. bọ́ bá ń kí yẹn bọ́dọ̀ dá lóhùn kódà kó lóun fẹ́ serun ọ̀bọ̀dẹ̀ ṣe fún un tó bá mọ̀ rẹ̀ wá pé ẹ̀sìn fún ẹ mọ̀ ṣe fún un ẹ mọ̀ pọ́tà mi ọ̀tá yín ni ọ̀tá ti yín ọ̀tá tèmi náà sì ni ìtọ́ bá sì ti kan mọ́rí ti kan gbogbo yín. ọ̀tẹ̀ kan kété ria ní ìgbùdọ̀ kíra ni mọ́là tó ní lọ. ẹ gbọ́dọ̀ kí o. má bá sọ̀rọ̀ mọ́ o ní ìgbùdọ̀ kíra ni mọ́. ẹ ṣeun ẹ mọ̀ bẹ́ẹ̀ ló máa ń tún mi. ẹ má fi lọ̀ mí mi ò ṣe gbé wírí ẹni bá lẹ́kù sí mi yẹn bọ̀rá fún lẹ́kùrú ìwọ kọ́ lọ́lọ́run ìwọ kọ́ ló dá mi òsàbò lè gbè mí fi mí lẹ́bọ̀ ṣe bá mi wọ́n lẹ́kùn bá mi òjò dáadáa ṣe bẹ́yìn lẹ́lu bàtà dáadáa àṣejù lọkọ mi ò rún dáadáa ṣèbó lódùmarè ní ìsọmọ yẹyẹyẹ yẹyẹyẹyẹ. kùdùsì. Ah! mọ́rìmọ́rì. kùdùsì. bóòni. dáadáa ni ah. dákun ó ti ṣe díẹ̀ tí mo ti ń bẹ lẹ́yìn rẹ̀ tó ń dábí ẹdun tó ń rọ̀ bí òwe. mo rí ìdíṣẹ́ ni òun láti mọ ní lọ́lẹ̀ o ọwọ́ tó bá sì dilẹ̀ òun lè sún yálò. Ah. dákun ṣẹṣẹ lélẹyìí tó ń ṣe yìí ah. àbó òkè ń kọrin lásán. <laughs> wo ọmọkùnrin ní láti gbáradì nígbà gbogbo ah. nílùú yìí ẹ gbà. Mm-hmm. kò burú o gbogbo ẹ̀ ní ò dáa ìyá amọ́rí ló ní lọ́bọ̀n lọ́ta wá bí mo ṣe wá lọ́ta tán tí mò ń lọ mo ní Ah kò ní dá ká kọjá wájú ilé ọba kámọ̀kì ọba mo fi ní kí ìyá wa kí ọ. mọ́rí mọ́rí. kùdùsì ilẹ̀ kò jẹ́ bó sì jẹ́ jẹ́ tètè máa wá lọ. a jẹ́ pé ìtumọ̀rí ọbí ń bá kiri nu. mọ́rí mọ́rí aládùúgbò kì í dọ́là. ọ̀dà bọ̀ kùdùsì. bí lágbájá ń bojú kan ní kí kan kùdùsì kò sí bó ṣe jẹ́ àtọ̀ lápá bó ṣe torí pé sàmì re sọ mí fàmí sọ̀sọ̀ mi re dó mi fàmí sọ mi re sọ̀sọ̀ fàmí fàmí mi sọ mí re fàmí tó mi re sọ mi dodo mi re fa fàfa sọ mí. ọ̀rẹ́ wa ó ti ó ti ń bọ̀. marili marili ah, ah. marili ṣebí wọ́n mọ̀ kí tó wà lóògbé òun marili marili ah, yìí ṣe tó yẹ pé tí n bá o pè ọ́ ò ní wo bẹ̀ tí n bá wàá tún pàdé ẹ lójijì ó sì fẹsẹ̀ fẹ́ kí n wo ṣe fún ọ tó bá marili o ní fèsì marili dákun tó yọ lọ yín tí mo fẹ́ sọ owó tí n bá yìí sọ fún ayé mi ọkàn dojú lè dákun mo nífẹ̀ẹ́ rẹ. ìwọ náà gbọ́ gbogbo ohun tó kà á lẹ̀ onítẹ̀mí bá rí ọ ìfẹsẹ̀fẹ́ ìwọ jẹ́ gẹ́gẹ́ bí eégún tí ìrètí hàn àwítọ́ ní ẹ ayé sùn ọ̀báyé bá sùn ọ̀gbọ̀nà ọ̀run lọ. mo rí i ó sọ òkè mẹ́jà kún èwerewe má fún ní pè kan tí ń ṣe mí má dákun. mo nífẹ̀ẹ́ rẹ o ò sì fẹ́ mi n yóò ní ìrora á ti mọ bí ọmọ tó bá ti jòrí inú oyún yín kò mọ rí i pé. Ah, ah, ṣé ọ̀rọ̀ pé àfẹ́ni àfẹ́ni náà ló wá di pé à ń ṣe pé payé wọ́n bàjẹ́ sóòrọ̀ ọmọkùnrin ni bó ṣe dúró ah, ẹ tó dúdú bíi kóró sí tó bí kó lọ́nà tó bú ẹkún torí gbé lè yọ bá dọ́kọ ẹni àsìjà lé ẹni. obìnrin tó bá kọrú eléyìí lọ́nà tó bú ẹkún kàgbà kò ní á ní ogún fọ tẹ́lẹ̀ yìí ìjòyè fáwẹ́lì aránmú pé tí wọ́n jòyè fáwẹ́lì ẹ̀rànmú pé àwa wítẹ̀ yìí méjèèjì ṣe balabala bíi bẹ́líìtì ẹ̀rọ kó bú ẹkún. ẹ márílì kò sí tó sọ tó ò ní sọ ṣèbí tèmi mọ ọmọ tí mo fẹ́ jẹ. márílì. tí ata lójú mi ata yé èyí ló yẹ ojú mi o ata o yé yé ojú mi ata ata lójú mi yé ojú náà ti àti báyìí ni àti báyìí ni ata lójú mi ata ẹyẹ dà àti báyìí ni àyẹ̀fẹ́ mi ata lójú mi o. ẹ ṣe yẹn rẹ òbí ọba yẹ wa jẹ wọ́n data sí alójú ìwọ wá fèrè ge ayé ẹ̀ bí lónìí. ọlọ́mú ẹ lónìí. wo tó bá ṣe wàá báyé kejì mi jẹ́ tó wàá tún báyé tiẹ̀ báyé tèmi jẹ́ lèmi tó yẹ pé ojú mi ó ti lásìkò bàbá lòdì owó lọ yé data sí lódì. wọ́n ń pọ̀tọ́ lẹ́nu bí ẹni ó gbọ́jọ́ òkú. wo ọjọ́ ibùkún ló yà lónìí lónìí yìí. kíkẹ́lẹ́ tó bòyà ẹ tó sá fún un ìsinsìnyí náà ló sì wàá jẹ́ kí ni kánà. eléwo eléwo nu eléwo nu. àwa ni àwa ni. kí ló dé. ni. kí ni ni mọ́nìdì ni. ní kí tó ń lọ ìgbà tó ń lọ ẹnìkan fẹ́ jẹ́ ẹ̀sùn wa àwa pè àníkà bá wí bó ṣe dàtà sí wa lójú nu. torí ẹ ló fi sá wálé ó ṣe bá a máa rìn torí ẹ làwa náà sì fi gbọ́ wálé ọgbà àárín lónìí. awu ẹ sì gbọ́ bá ọmọ nílé ẹ sì tún ká mọ́ ẹ̀ tí ẹ ẹyẹ tó sùn. àkàpé ni ó pé ah, mọ́rílé o wá àárín o pé ah, bó ṣe máa bú àgbàlagbà tó máa bú àgbàlagbà kò dá bá o ìjẹgàba wí àáfíì fìrì ọkà dáta sí alójú ni. ń gbọ́ ah, mọ́rìlì kí ni ń bọ́ ti mọ̀ wọ́n. ẹ ń bọ́ ló ti mọ̀ wọ́n. bá a mọ rí èmi ò lè mọ àwọn eléyìí. Ah, lẹ́nu ẹ̀ mọ́rìlì. èmi ẹ̀ máa ń yà báyìí bẹ́ẹ̀ yóò bá ti ẹ̀dọ̀ ẹni kan mọ́ rí kì í ṣe bí eléyìí ọmọ bàbá ń pa àbí irú eléyìí ọmọ ìyá mọ̀dínà kọ́ làkọ́ bí ìyá rẹ̀. èmi ni èmi ni. sẹ́gbọ́ sílẹ̀ àlè kọ́ ni ìyá rẹ̀ kú sí. ọ̀ọ̀ mo mọ̀ dáadáa mo mẹ́lẹ̀ iná dáadáa ìgbà ìyá rẹ̀ kú lé àlè gan-an ṣe bá sọ ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ lọ lé àlè ìhòòhò lọ sí ìyá rẹ̀ ojú wíńdò náà gbé bóde báyìí gbá wọn gbé bóde gan ọ̀rẹ́ rẹ̀ sáré bọ̀ nípa òun ó gbà sọ òun òun wọn. ọ̀kárí èyí sọ máa lè okú làákàyè gbogbo ẹ̀ ló sojú wa ní. sẹ̀rọ lọ́hùn èmi ẹ̀ rárá bu ìtì ìbàrí ní sọ ìgbà wọn sì yàrá ìhòòhò báyìí náà lè é irú eléyìí wá lóhun ó fẹ́ mi àbí ìwọ tó ṣe bàbá rẹ ṣe mọ́ ń gbé ni bí ṣe mọ́ ń gbé ni kó tó kú lọ́ba láwọn ọ̀fẹ́ padà ẹ̀rí àkùn ibo mo tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ nà ṣé eléyìí ọmọ bàbá ń pa ní mu ni àbí ìtìyà rẹ̀ kú lé àná. rádaràdà ládùúgbò. mo bá ní ìṣe bó ṣe ra gàbò mi nù náà bá pa kuru pé ọ ò ní lọ o àfi kò fẹ́ wa o àfi kò ṣe kíní kan o òjè mò ń gbé o òde bòde mò ń sùn o abẹ́ àkílà a ní ìṣe nígbà tó mi sì rí pé wọ́n fẹ́ yọkùn lọ́rùn mi torí bí mo ṣe gbàtà tí ìyá mọ́rí ni ìlọ́ lọ́wọ́ nù mo bá yí ìdálẹ́ ọ lójú láti fi gbára mi lẹ̀. ẹ ń ṣubú parí ijó ẹlẹ́rìí nǹkan kan wí ẹ̀ ń dá ọmọ lọ́nà ẹ fẹ́ lọ réèfù rẹ̀ nù gbó ẹ fẹ́ lọ réèfù ẹ̀ nù lọ́kọ̀rọ̀ bẹ́ẹ̀ tí í ṣe tẹ̀ fi bayé jẹ́nu ẹ̀yin ọmọ òde èsì ẹ wà máa wí àwíǹdá ọ̀rọ̀ ẹ máa sọ ẹlẹ́yin nǹkan àbáwí abájọ tí ò fi rí owó tí. rárá o rárá o rárá o rárá o kìí ṣe nínà ah, o n ò fọwọ́ mi kọ́ ìní fọwọ́ mi kọ́ ah, owó tí owó tí wọ́n fi ránṣẹ́ fi ẹ́ lọ ìfi ẹ gba wọn lé ọlọ́ o ìfẹ́ gba wọn lé ọlọ́ owó tí wọ́n fi ránṣẹ́ tí ó sọnù èló ni ẹgbẹ̀rún mẹ́ta. Ah, mo rí i pé bàbá bá sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ bá dé tọ́lọ́pàá bó gbowó lọ́wọ́ rẹ̀. Eh wo ojúùsì kí la ti á máa ṣe ọ̀rọ̀ ká mi sọ látàárọ̀ kí la ti á fẹ́ ṣe sí i. èyí mi. jíde kò sí ṣe kò sáàṣe o ṣé o mọ̀ pé orin kẹ̀kẹ́ hmm. yìí ni owó iná la fi ń ṣàtọ́kùn ìgbésẹ̀ kan ọ̀rẹ́ mi wo. kùdùsì ọ̀tọ̀ ọ̀rọ̀ lọ sọ àmọ́ yá kọ́kọ́ gbìyànjú ìgbìyànjú ní ìgan ni kọ́ ṣáájú sórí gbogbo yèkó kù ni ọlọ́run ọba àlàyé yóò bá fi kún létà àmọ́ gbogbo wa náà la mọ̀ pé owó ni kẹ̀kẹ́ ìyìn rere àmọ́ ọ̀rẹ́ mi dábọ̀ jẹ́ àkàwé sí i jẹ́ àgbìyànjú ká tiẹ̀ kàwé èmi mọ̀ wí ká bá kàwé a máa ríṣẹ́ kọ́ da àwa náà máa máa ṣiṣẹ́ lọ́fíìsì tó yí ọ̀rẹ́ mi jẹ́ àgbìyànjú. bọ́s jíde kí láǹfààní ìgbìyànjú gbà tí o sòrò oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán tọ̀sán náà bá talẹ́ ṣe bọ́ ní ajá tó bá lẹ́yìn lẹ́yìn ní pọ̀ bọ́ ni hmm. jíde hmm? owó gegere òun la fi ń kàwé gegere jèrè. Kúdùsì àmọ́ OND ká ní lọ́wọ́ yìí ètò á ṣe nǹkan kan èègbèyàn débi kankan àwọn yèkóore yunifásitì ni gan hàn rí n ṣe hàn rí n ṣe ọ̀rẹ́ mi dàbọ̀. dídé táyé bá ń gbé ẹ sáré hmm. ṣe ni kó máa kó bírèkì o hmm. bí bẹ́ẹ̀ kọ́ ayé iná ni ó padà já ọ dúró. ọlọ́run ń jẹ́ káyé gbé mi jábọ̀ mọ́rí bó o ni mọ́rí mọ́rí ìyá rẹ̀ sì kọ́ bó ni. Kudus kudus. Ah! Ah! Mo rí Mọ́ọ̀lì. Hmm. Bó o ni? Dáadáa. Wo mo ní sáré wá gbóúnjẹ ìfún ọ ni. Mo rí àfi bí mo ti mọ àìsàn tí ń ṣe wá. Àìsàn. Àìsàn wo ní í ṣe yín? Àìsàn ebi ni. Ah! Hmm. Ebi ebi lọ́ràn. Mo rí o ṣeun. <laughs> Mo kàn ní gbóúnjẹ wá fún ọ ni. Jẹ́ tètè mọ́ mọ́rí o ṣeun mọ́rí mọ́rí ọ̀dàbọ̀ mọ́rí mọ́rí ọjọ́ ọ̀rọ̀ o. kó orúkọ jẹ́ àgbìyànjú ọ̀gbìyànjú wọ́n rí lọ́mílé káàkiri àkọ́ bá bẹ̀yìn yọ èsì nǹkan kàn mí o èsì nǹkan kàn mí o mẹ́ẹ̀mọ́jú ọlọ́pàá o ó gbókèlè. Ah, èso mi ìsanwó mọ mi bọ̀ jẹun wo mi ìsanwó. Ah, wo mo lè dúró díẹ̀ o. Ah, dúró mọ mi bọ̀ ọ̀rẹ́ mi. ẹlẹ́yẹlé fẹ́lẹ́lẹ́ ayẹyẹ agodi ìbòlè àlàáfíà olóríta mẹ́rin oríta ẹ má máa pè mí ní ilé àdìmọ́ kò sẹ́ksì ẹ máa pè mí ní ld. Hmm? ld. nice one lọ sọ́kọ́ àbí <laughs> o tún ti kiri. mọ̀dálì àdí wọ́n ti ti ń lọ báǹkì wọ́n sì máa ń mú àná ọlọ́run tẹ́mi náà bá ti dàgbà tí ń bá kọjú mọ́ ìwé mi èmi náà fẹ́ máa ṣiṣẹ́ ń báǹkì tẹ́mi náà máa wọ kóòtù wọ́n sì máa ń wọ ó sì fíìtì wọn pa ah bàdá ìfàyè ẹ ẹ led lè ádì lè ádì ẹni a máa ń pè àwọn lè ádì mọ kí wọn la fẹ́ pè wọn led tó ń káyàn lọfún pọ. ọ̀rìlì àwa fẹ́ ṣe jáàmù kí ètì wàyẹ̀ kìtà ṣe kó tó jáde o. olóòlà tí a sọ fún ọ kò wọ́n tún láàfin lọ pé bóyá wọnú o sì. ní kété tèmi náà gbọ́ pé ẹ fẹ́ ṣe jáàmù ni mo fi táwọn òbí mi létí àmọ́ wọ́n ní kí n ṣe sùúrù kí sì ìdánwò ti wà ẹ́ kì í tá a ṣe kó jáde tọwọ́ kọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù. Ah, wọ́n ní ogún ó tí wọn mọ̀ pé a ṣe jáàmù lẹ́nà kí èsì wàyẹ́kì ò tó jáde ni àbí nígbà wàyẹ́kì bá wá jáde tán látó wá ṣẹ̀ṣẹ̀ mọ lébù jáàmù káàkiri. ọba o kí ni ìwọ wá sọ fún ọ. ó ní mo ti gbọ́ ni nígbà tí ìlókè mi lẹ́yìn ọ̀run. ẹ̀yin hmm, náà dà wọ́n ti yé mi ẹ̀yin hmm. náà dà ọ̀dà oko burú àwa wá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́sìn ni tó lè bá wa bẹ̀rẹ̀ lẹ́sìn ni tàbẹ́ bẹ̀rẹ̀. Hmm. n bẹ́ẹ̀ o ò tún lérò. kò gúgú ó ń dání aṣọ fún ọ náà nù. èmi gan ni sáré wá yọjú sí ni ó ṣeun Àlàkẹ́ bí n bá ti kiri Ògìndàjì ọ̀la ń gbé wa bọ̀. àlàkẹ́ nìkan lórí kí ló ṣe kọ́ sára. ọbẹ̀rẹ̀ tiẹ̀ nù ń bọ̀ náà gbọ́ káwa lọ́sàn-án kọ́ ọjọ́ orí bíi tẹ́lẹ̀. mo rí ni o. ọ̀dà o mo rí ni. mo rí ni ò fẹ́ kan ṣe bó ti wù ú mọ́ ọlẹ́ rẹ̀ ó wù yẹ. sori kọ́lọ́n sá máa ṣe wa lálábọ̀ ẹ̀kọ́ àṣẹ ilé níṣẹ́ ló ń yí wa bí ló yí. ó tún lóun ò ní o. ara rẹ̀ ló wà hàn. Ah, ilé. yàǹgbà àmọ̀ jẹ́ díẹ̀ díẹ̀. sẹ́ẹ̀sì lè má lè jẹ báyìí. a má lè jẹ òsì tá a sì lè má lè jẹ náà bá ti jẹ léyìí bá ti mọ mi sí yóò pọ̀ mọ̀ òrò oúnjẹ. Ah. ẹ jẹ́ jẹ́ ń tẹ́ ẹ ní jẹ́ ń tiyín bó bá ṣe gbà náà lájọ máa ṣe bówó ṣe rí láàárọ̀ inú bó ṣe pé ntọ́kánu ìṣe á lè fi yín lẹ̀ kó jẹ́ pé kẹ́ ẹ má jẹun kí n fi jáde nílé bẹ́yìn bá ti yó ọlọ́run ti ṣe èmi náà ti yó nù bó ṣe omi lásán mú lé mu ẹ̀jẹ̀ bá ń sẹ́mi mú bẹ́ẹ̀. ṣé mi ẹ. Eh kò sí tí mo lè jẹ bẹ́ẹ̀mi bá ti yí bẹ́ẹ̀yin bá ti yó èmi náà ti yó kẹ́yìn sá ti yó ni. Ah, ìwọ ń kọ́ ṣé ìyún ti tó ọ ìyún tó ọ jẹ tẹ̀rí ọmọ onílàákàyè ọ̀sáfẹ́ kémi náà kọ́ ọ bọnu kí n tó lọ. ọgbà bẹ́ẹ̀ mo pé ọ̀dàjú abiyamọ ni ọ́ ẹ ọ̀fẹ́ ẹ ọ̀sáfẹ́ kí n mọ́ fẹnu kankan kan kí n tó jáde nílé wọ́n <laughs> mọ̀ pójú rẹ̀ ò lè gbà á. ṣé bá bá jẹ́ pé ẹ̀mọ́wó gidi ilẹ̀ ṣé oúnjẹ yóò ní kárí. ṣé owó gidi lè wà lọ́rọ̀ mi kébi gidi ọmọ pa wá kò ń tó kù lọ́rọ̀ mi náà ni àbí ṣé o sì tàbí nǹkan gbọ́dọ̀ jẹ wà ní tó fi wá pé wà tèmi ń bù ní tó ló tún wá rí fi síbí bù nínú síbí ẹ̀wà wà nílẹ̀ òbú. ibẹ̀ lómi atawa. wà. nínú òbú lómi ata wà. búrẹ́dì tèmi dà. mẹ́rí dámi lóhùn ìyá ẹ̀ ti fílẹ̀ àbúrò ẹ̀ náà fílẹ̀. ọ̀ọ́ kémi fún yín bùgàn ẹ dákun gbẹ̀gbà lọ́wọ́ Kàrímù tí mo ọmọ rí náà fún yín dajì kò dó dídì kan tẹ bá wá gbàdájì lọ́wọ́ tèmi kò dín kan àbọ̀ ẹ dákun gbẹ bá wá jẹ búgẹ ẹyọ kan àtààbọ̀ kí wá náà wàá fẹ́ jẹ á wàá jẹ dajì dajì ẹ̀yin kan sẹ́ẹ̀ tí wàá jẹ jàá lọ ọjọ́ tí ń bẹ́ẹ̀ ni bàbá mọ́rí jù ti jà pa lọ. Ah, ah. mọ́rí mọ́rí mọ́rí mọ́rí èmi lọ́jọ́. ẹ mọ̀ jẹ́ dẹ́gbà òkú ònú ọ̀bọ̀ ń gbọ̀bọ̀bọ̀ gbẹ́ bọ́ọ̀bà gbọ̀bọ̀bọ̀ gbẹ́ ah. ọ̀bọ̀ bu gbọ̀bọ̀ gbẹ́ gan àdúgbò náà ṣe wọ́n sọ bàbá mọ́dẹ́wò ẹ gbà bẹ́ẹ̀. kò lè já kò lè dá sílẹ̀ yìí. ẹ mọ sán búrẹ́dì ó yá màbọ̀ nulẹ̀ ká máa jẹun lọ màbọ̀ nulẹ̀ ká máa jẹun lọ. Ah, very very. ẹ yára bá wọn nílé wọn. àádọ́jẹ́ rí àádọ́jẹ́ rí mo rí ọpọlọ rẹ sọ bí bí nǹkan mi ọlọ́jà wọn ọjà ọlọ́jà wọn kùtùkùtù. ọmọ rẹ n tí ẹ múlẹ̀ máa ń ṣe ní bá ti dọ́ ara mi balẹ̀ mọ́ ni. ẹ̀gbọ́n ká ó yín sì láì fi yín kí ni ṣe yín ṣe fẹ́ mọ́ fọwọ́ tẹfá lára mi nàbẹ́ wò lórí ibú gan. dákun tí n bá tẹfá lára sọ́pẹ̀lẹ̀ ni mọ̀ tẹ̀ lára rẹ ni tẹ̀kọ̀ tẹ́lẹ̀ mi tó wò àkọ́bí ọmọ ń fa ni mí ó lè tẹ gbogbo nǹkan tó wù mí. sẹ́yìn tí n bá san etí yín tó bá gbé yín délé òwòsàn dókítà òun nìkan já yín padà kán lọ tọ́ sẹ́lẹ̀bọ̀ ọ̀rọ̀ yẹn ya wèrè ni àbẹ̀wò lórí ibú gan. tó lọ sùn mí lọ́rọ̀ bòròrò rágólìsì òpònú mọ̀fọ́ tẹ̀fálà ó sì ápòyìn pẹ̀lú. Taofiki ó ṣe jẹ́ pé òun ìbọn bí nǹkan rẹ̀ ná bí wọ́n náà sọ pé wọ́n á jọ mò ń fa sára àdèbó ló ti wá máa da ọ̀pẹ̀lẹ̀ tọ́jú ìyàwó ọ̀rẹ́ rẹ̀ kí ló dé tó rò tún mú ayé tiẹ̀ báyìí èèfẹ́ ọbẹ̀ tó bá ti jiná lọ fẹ́ máa tọ́ ṣé bó oró kò kàtọ́ dá dúró tí ò ní wáyà lórí ìwọ wàá lè mú wáyà kó o fi lé lórí kó o faná wọlé kó o máa jẹsẹ́ lọ ọ̀gá láńlọ́ọ̀dù mẹ́kọ́ àbẹ́mi ló ń pè yín. ìlà ìkìrẹ̀ o ìlà ìkìrẹ̀ ẹ mọ̀ pé bí bá déyìn àyè ìta sí yín nítorí ọ̀rọ̀ ẹnu yín ò dá yín sì fẹ́ kéèyàn kan bú mi torí èyí lẹ́ fi mí lígbó ìsẹ̀ǹgẹ́sì yín ìfẹ́ o àwíká ìwì ẹ wá lanú lẹ̀bẹ́ ni tí dáńfọ́ faṣọ òmùrèdè rẹ̀ ya. ọ̀gá ẹ wò tẹ́ gbẹ̀sọ̀ tẹ́lẹ̀ ilẹ̀ kẹ́ mọ́jà lé mọ́jà òde ibi kan náà ni ó padà já sí. kò lè jọ́dọ̀ dìbò. ibi tí ó padà já sí náà nù sórí ẹni tó lè já sí lọ́dọ̀ rẹ̀ ìwọ ni o mójútọ́rọ̀ ayé rẹ kó o mójútó iṣẹ́ tó yẹ ọmọ jẹ kó o máa jowọ́ ìlì rẹ̀ kó o máa rọ tuntun sí ṣé bẹ́ẹ̀ lábúrò ń lé ẹ̀sẹ̀ agbẹ́ kan fún un. ọ̀rọ̀ ń pọ̀ èwo ló fa ọ̀rọ̀ so ìṣpọ̀ ẹjọ́ àwọn olè wọn dé. ẹjọ́ èwo ló fa kùbákùgbé tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní. ìní sọ kí ni jígan o tí n bá ti bọ́n bí ni mo dúró àyín di ọmọ torí gbogbo gbogbo lédè lèdè tójú mi máa ń rí bí yìí láìkí ẹ̀ kí ló fòsí orí bú gan. ẹ dákun ẹ̀mí bẹ́ẹ̀ à lè fọmọ tìyín bí àbájáde ni bí àgbà tí yóò tiẹ̀ tó lé sẹ́kì kejì ẹ̀ tomato ẹyin ibi tí mo tẹ̀ sí ń bà ní wàhálà tí mo lọ fà ló ń jẹ́ kí inú máa bí mi ní àwọn àwọn ti ọ̀gá bí ló sọ pé ó bá dijọ́ Wednesday o àwọn ọlọ́kadà ní ṣiṣẹ́ o. ẹ̀ẹ́dún náà jìgàn táwọn ọlọ́kadà ò bá ṣiṣẹ́ lọ́jọ́ Wednesday ṣé ọjọ́ kan tó fi ní ṣiṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀pá. wo wo wo jìgàn mo fẹ́ rí ọ gbogbo rádàràdà tẹ̀ ń ṣe kò bá mi. mo fẹ́ rí ọ wá mi. inú ti bí báyìí ẹ ti bí inú báyìí. ẹ ní sùúrù ẹ̀yin ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ni ẹ̀yin fi lọ ọmọ ọlọ́mọ tó gbóyè. ọba ti béèrè ọ̀rọ̀ ọba béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ kó tó lọ má dàrú. nítorí mo mọ tẹ́ ẹ lè ṣe ni mo mọ mo wà tẹ́ ẹ ti lè wù sílẹ̀ kí n tó lè máa tẹ́ wù kí n náà wù òpònú. jubi ọ̀ngbọ́ bẹ́ẹ̀ láìkẹ́ ó dùn nínú ẹ̀hẹ́n lórí búlámọ́ fi ń lọ mi. pélé ta wíjì. ọ̀dọ́ náà ń béèrè ẹ. àwọn wo ló ń béèrè wọn. ẹ̀rẹ́ ìrìkọ́ ọ̀rẹ́ mi mo tẹ̀lé wáyìn ẹ wá ló ń béèrè wọn. ọ̀rẹ́ mi bó bá ṣe tó jẹ́ á lọ. ẹni lọ́jọ́ ṣé panla yíyan ni eléyìí àbí panla rí sáwa ni èyí bẹ́ẹ̀ bá fẹ́ rà ní kẹ́ ẹ̀ sọ. mo sọ ń sọ náà mo mọ̀ pé panla yìí sábà ń jà báyìí pé sáwa ni. Judy Judy jubi. kíkí ni kí ni àti pé tẹ́ àti bàbá òyìn ẹ jẹ́. Ah. síkẹ́ẹ̀tì ṣé tilẹ̀ yìí ni àbí. ẹ dákun ẹ gbọ́wọ́ ẹjọ́ mò ta ìta nǹkan mi ò ẹjọ́ mò ta o. lẹ́yìn ó sì di ta yé omi gajẹ. kí ìfẹ́ oyin láìkí rẹ̀ oyin láìkí rẹ̀. <laughs> ìfẹ́ oyin ìfẹ́ oyin ìfẹ́ oyin ìfẹ́ oyin ìfẹ́ oyin ìgbà rẹ̀ kọ́ ìyẹn ìgbà rẹ̀ kọ́ torí ẹ̀ ní ọ̀rá mú torí ẹ̀ ní ọ̀rá mú. ẹyin. ẹ má jẹ kú yín o. <laughs> ìgbọ́kọ̀ mi. lórí rẹ̀ ní ọgbà. ẹsẹ̀ mi gbà yín sókè. ẹ bá jà ń kọ́ra wa. wo wo wo wo wo wo wo wo tàbí wọn kọ́kọ́ sọ́ra rè. kọ́kọ́ sọ́ra rè ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ìṣàkóso sọ́ọ̀bù yìí o ọ̀gá ìṣàkóso. Ìbàdàn tẹ́lẹ̀ mọ̀rẹ́ o ọmọ Ìbàdàn nílé lóko òkè Ìbàdàn àgbèwá o abájọ ṣe náà ń bí wọn sọ àjọ ò ní dúró sí mi ẹ ò lè rí ṣèpọ̀ ẹsẹ̀ amúrọ̀bà wá wọlé ni ẹni tó mú dúró sínú ilé yìí èpè burúkú èpè burúkú tí ó forí gbé torí pé mọmọ bí mọmọ bí mo fi sí o. bàbá amadi kílódé kílódé tẹ̀ ń pariwo látàárọ̀ ẹ lè jólúwo rẹ̀ ó rejú bàbá jáde ẹ pè kiri kọ àtúwà nù ilé ká tún rẹ̀ jẹ́ tún pariwo kíni kíni kíni kí ẹ gé kí ó dé. ìyóò náà dáa dúrọ́ọ̀sì tí mo fi síbí ìlànà ni mò ń wá ni mo ní kéka ìrímù ọmọ wa gbogbo inú ilé mo ti wá láàárọ̀ mo fẹ́ jáde ní òrí dúrọ́ọ̀sì ń. dúrọ́ọ̀sì wọn lọ́lọ́ pariwo jẹ gbogbo olórí ọmọ pẹ̀lú dúrọ́ọ̀sì dúrọ́ọ̀sì tó jẹ́ wípé ẹ̀yìn ọwọ́ mi ẹ̀ fi kọ́ sí ọwọ́ mi ẹ̀ fi kọ́ sí gbogbo ṣòkòtò yín dà sí kí gbogbo ẹ̀ lọ́wọ́ mi ẹ̀ fi ń kọ́ ẹ̀ sì ní dúrọ́ọ̀sì dúrọ́ọ̀sì dúrọ́ọ̀sì gbogbo olówó aro sẹ́ ẹnu àárọ̀ yìí tí èsì pé amúrọ̀bá wọlé. bàmọ́rí gbogbo inú ilé mo ti tú pátá ìrìn kankan mo tú gbogbo abẹ́ ní báyìí orí bẹ́ẹ̀dì gbogbo ẹ̀ lórí abẹ́ báàfù mo ìrì. o ti tunu lé. kí kí kí wele tó wà náà kí kí kí ọ̀rọ̀ lábẹ́ bẹ́ẹ̀. èso àwẹ̀lé o kú sẹ́ o jẹ̀ǹjẹ̀ ń gbúdú o kú sẹ́ o. èso àwẹ̀lé ni kí ni. náà ní ìfìwà èso àwẹ̀lé láàrin ijọ́ mẹ́ta tí Ṣàngó ọba paluwa rẹ̀ sọnù. <laughs> bàbá mọ́rí lórí kíni. lórí owó ni. àwọn èso àwẹ̀lé tẹ̀ wí sí èso rẹ̀ ní ọlọ́gùn ọkà. bẹ́ẹ̀ni. tí mo ní sàlẹ̀ ọjà. bẹ́ẹ̀ni. Ah, ah. ah, èyí burúkú lọ lọkùnrin. wọ́n ń pè lọ́rùn ọ̀jọ́ ta kókó mú ránṣẹ́. Ṣàngó ọjà. ọkùnrin ọkùnrin sórí ntọ́ fẹ̀sùn fà ntọ́ fẹ̀sùn fà ní sọ́kọ̀tọ̀ tẹ́jẹ́ pé ìyàn ilé ilé lọ́ ni mo kí ṣòkòtò mọ́lẹ́ pọ̀ ṣe ní abáyé nìkan jábọ́ ìgbà tó jábọ́ ni ìhà yín ti lọ́wọ́. ìyá mọ́rí sẹ́yìn lẹ mọ owó wọn ni. torí tí n bá tí n bá jọ bàtà ń fi bojú rẹ jẹ mm. mo mọ owó owó rẹ mo mú. bá ń kówó olówó. lọ́wọ́ tó jẹ́ wípé ìhà yín ti rí ìhè lánàá. Mm tí mo ti rò pé bóyá owó àmàlà tí yẹ̀ ń kó kí ni hmm. pé mo jówó ìgbàwó ṣé mo wá tọwọ́ bọ̀ ṣòkòtò ìbọn bówó jáde ní mọ̀ pé kí ni ṣé nísìnyí ìwọ bẹ̀rẹ̀ olè ṣé màá wá sọ pé àwẹ̀lẹ̀ èṣù èṣù àwẹ̀lẹ̀ èwòlè ṣé lẹ́wà lọ gbọ́ wá nítorí èlò nítorí èlò lówó. èlò lóore èlò lẹ́yìn rí. ìbá ti jẹ pé bẹ́ẹ̀ bá jáde náà ni kì í ṣe pé bóyá ẹ mú owó kan lẹ̀ hmm. kì í ṣe pé ẹ mú owó kankan lẹ̀ náà pé bóyá kínní ẹ ní mú ìyàwó mi mú dání o káìra nǹkan o ẹ sọ́ra yín gidigidi. lórí owó olówó. lórí pé kì í ṣe bá wọ́n èṣù ló fi ń ṣe èyí o kó wọ lówó lẹ o. ẹ̀yin ni ẹ kò lẹ ẹ mọ lẹ wo mọ ọla. sẹ́ni rẹ̀ burú. ó tí kò mú jọ bí ojú bí bí bí bí bí bí bí mú ìyá bàbá ẹ̀ ní ti ìbá ti dáwọ́ wàhálà burúkú sí ọlọ́jú báyìí kó ti jẹni tọ́jọ kí kí ti wàhálà burúkú sí ọlọ́jú kí ti fa ti yá títí bàbá ìyá ẹ̀ sí ọlọ́ kókó ti wá láti àyè. èyí ò jẹnu ẹ lọ ọmọ tó ní ìyá àwọn òrùka dání tán bí bàbá ẹ sì lọ lọ́fẹ́ gbọ́ so ti yọ máa bá bọ̀ ìbàjẹ́ ti wà kó ti wà báyìí sójú kó ti wà báyìí sójú kó ti wà kí n má gbèsè àlọ́ngbà kí kó ti wà kẹ́tún bá fi báárà kan sí báyìí. twenty naira tó ń bẹ lára owó yìí ah, twenty naira kan àti lò lánàá àti lò lánàá ẹ̀yìn ẹ̀yà àfihàn nǹkan. ẹ lo twenty naira ní owó lọ́wọ́. àti nǹkan èlò èlò èlò múri èlò ń pọ̀ nǹkan èlò ní múri eh, kan eh, èlò ní èlò wọ́n ìwọ ní èlò ní kí ló kí lọ́wọ́. èlò múri kan ní owó lọ́wọ́. àti lò àti lò kí lọ́wọ́ ṣe eh. nígbà tí àwọn ọmọ yìí sì ta màlàkù lánàá gbogbo àmàlà tí wọ́n kọ́ wálé gbogbo ọbẹ̀ tó kù tí mo ní pẹ̀tọ̀ àmàlà tí wọ́n gbé wálé o kí n mú mú tútù kí n rò mọ́ gbígbóná lẹ́nìí kí wọ́n gáàmù tún kiri lọ ṣé bí ọ̀rọ̀ àtiwájú àbí ìhàn ìkálẹ̀ ti jẹ́ ìhàn ìkálẹ̀ ti jẹ́ àmàlà tá a tá tàkù lánàá tó yẹ ká fi pawọ́ lẹ́nìí o tún mú gbogbo ẹran tí ọmọ pa òwá ni bí ìgbà tó dẹ́rẹ́ pé òun sèkó ọmọ kan tó ṣẹ̀fẹ̀ bí tàbí tó ti bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. ẹ má bínú ìgbà tí ìrí nǹkan kan pa mí wọlé ni màá ní kí n jẹ mi ò rí tí ìfún lọ́rùn. bàbá tún fọwọ́ kàn mí èso gbiná mọ́. owó ló ń gbà yìí èmi mọ̀ kówó ti ìwọ ló lówó owó bàbá Kasimu ìwà ni pé kí ni kò wọlé. lọ́mọ ẹsẹ̀ lọ́mọ ẹsẹ̀ ló sí o. Eh, èmi tí mo lówó. ọlọ́wọ́ mi tẹ́lẹ̀ gbọ́dọ̀ kẹkiri lọ <laughs> kẹ bára dàrà dáká kó lọ. owó lówó lójú rẹ̀ wà ràn bíi pé kẹ Oh <laughs> Oh, Karimu. Karimu. Kí ló ṣe ọ́ tó o gbégbá kalẹ̀ tó ń sunkún tó ń womi lójú kí ló mú ọ? Àbí nǹkan kan rí lójú. Ṣé o ṣubú ni? Ìṣubú. Ọ fẹsẹ̀ kọ. Nǹkan kan sí lójú. Yàrájú. Karimu kò sí nǹkan kan lójú rẹ̀. Kí ló ṣe ọ́? ṣó lè sọ̀rọ̀ ni. ọ̀dà kò burú o nígbà tó ní nǹkan kò sí ọ kí ló wá mú ọ owó ọjà rẹ dà. ó àwọn ló gbowó lọ́wọ́ rẹ̀. àwọn ẹ̀yà sáyìn dàbí ẹ̀yà sọ́ọ̀lì. ọ̀rọ̀ rẹ yé mi ó tún ti dé támàkì. èmi ò lè bẹ́ẹ̀ nígbà tí wọ́n kiri bú gan wọ́n sì pè mí èmi ò fẹ́ ra búrẹ́dì yìí. ọmọ mi dáná lọ́wọ́ sì gbọ́ làbí. Kàrímù ìwọ tí mo mọ̀ pọ̀ ọgbọ́n ọgbọ́n inú rẹ bíi tìjàpá ni ó kàn gbé gbúgan kalẹ̀ wọ́n sì gbowó lọ́wọ́ rẹ Kàrímù. wọ́n ní kó sẹ́ńtì one thousand wọ́n ní. wọ́n wá gba gbogbo owó lọ́wọ́ rẹ. wọ́n gba gbogbo owó lọ́wọ́ abẹ́ẹ̀dì seventeen naira wàá fún wọn ní mm, nine thirty wàá fún one thousand wọ́n á sá lọ. Kàrímù Kàrímù dákun ṣé ń gbà tó gbowó lọ́wọ́ rẹ tó ń wa mi lójú bíi egbére ó tún wá mẹ́yọ̀ kan nu mẹ́rin tó kù ó gbé tírè kalẹ̀ kan nu mẹ́rin òun jẹ́ òun wa mi lójú bó ṣe ń sunkún lòun mu dákun sómi ojú rẹ̀ ló ń fi bú gan jẹ. ebi ń pa mí kọ́. ebi ń pọ. ebi ń kú sóde ọ̀nà. ẹ̀dùn wọn láti lé wọ́n tún dá àmọ́ níbo làwọn ti lé olè bẹ́ẹ̀lì olóòṣèlú ẹ̀ yóò sì lẹ́sìn ti bá gbogbo kò sí ọ́nà abẹ́ pamọ́. ta ló dọ́rọ̀ mọ́rọ̀. ẹ̀rọ bẹ́ẹ̀ ni lọ́jọ́ ìrora kù wọ́n mọ́ ẹ̀.

kọjá ah. sórí mi. ìbàjá yìí ìlú yàtọ̀sà ààrẹ ọ̀nà kàńkà òkú. ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbìn yọ̀ọ̀kara. kékeré gbogbo wa là máa lówó tẹ́mi bá wà tirẹ̀ tí ó pin gbogbo wa la ṣì máa kọ́lé sí ẹni tán ní olẹ́pà gan ah tó wá ń kọ́lé alárinrin wò èmi tí mi ò lówó visa tán ni wá ń ṣiṣẹ́ òyankí ẹ́ wọ́n máa fẹ́ ṣe lẹ́yà mi but mo dúpẹ́ ẹlẹ́dàá mi ok kéke tìke kéke kéke ṣàlàngà lẹ̀ máa kú sí sí no condition is permanent change is constant to this planet ah what does it kill you makes you stronger philosophy of life ni sí àyè máa sì kó ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. kí ni orúkọ ẹ náà. Kenzo olóhùn balógun. nice one Lagos shop fún ẹ. yeah yeah but my name is Joseph Emabalu. èmi ni mo dùn tó yìí èmi ni mo dùn báyìí o èmi ni mo dùn tó yìí èmi ni mo dùn báyìí o wọ́n ní wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ dúró ṣáà máa ju bá dí kò ṣáà lè rẹ bọ́dì ṣáà máa ju bádì kò jẹ́ lè rẹ bọ́dì ṣáà máa ju bádì o kò ṣáà lè rẹ bọ́dì àǹtí mọ̀ọ́dì ibà thank you. báyìí báyìí báyìí báyìí ìwọ ń kọ́. sk skong. ẹ dábọ̀ mo fẹ́ rí ẹ dábọ̀. ah nice one nice one nice one nice one. ẹ dábọ̀ nǹkan kan mi ṣe ni èèyàn yé mi ni ẹ dábọ̀ ẹ ṣàlàyé. audition ni mo fẹ́ help our community wa ṣe mo mo fẹ́ gbọ́ lọ sí èkó studio kí wọ́n jẹ́ celebrity dáadáa bí àwọn Wizkid ọmọ Ọlámídé àbí. àdúró sókè mo mọ yìí mo mọ mo mọ dáadáa. mo fẹ́ help wọn dáadáa. ẹ dábọ̀ kọ́mọ̀ tí ì lọ ẹ̀rù kọ́kọ́ wọn dúró ó sì nà ọ̀rẹ́ mi kọ̀kọ́ mi kọrin ládùúgbò yìí kùdùsì lórúkọ rẹ̀ ó mi kọ́ ọ́ omi kan yé yé nídùn orin ẹ̀ dàbọ̀ ó wà nílé báyìí kọ́ mi sùn ẹ̀ dàbọ̀ ìjẹ́ ńlá jí wá. ẹ ṣe ẹ ṣe bọ̀dà. next. SK Skunk ẹ̀ka lẹ́yìn. farabalẹ̀ kí ni ó kẹ́ ẹ lọ. SK Skunk. rap monster. Oh, ẹ̀ka lẹ́lẹ́ ará àdúgbò ẹjọ́ ọmọ yín mo wá fi sùn ó gbowó mi kò jẹ́ ǹdẹ́ bẹ̀ o ẹgbẹ́ ọ̀tún sọ fún mi ó ní mo ti ṣe ti bí láìláì lórí èmi o gidigba lórí èmi o láìláì lórí èmi o gidigba lórí èmi o láìláì lórí èmi o gidigba lórí èmi ah láìláì lórí èmi o gidigba lórí ah láìláì lórí ẹ̀ka lẹ́lẹ̀ ẹ́ láǹkì. kí ló ń pẹ́ náà. skunk ẹ máa ń fa skunk àbí wo bàtà ẹ just like your son do you think I don't have things to do. Eh? What kind of human being are you? Rubbish. It's a waste of time. Mi fẹ́ rí ẹ Get out of here, get out of here. Get out. Wọ́n get out. Ah. Dìde ni get out. huh. Thank you, sir. Thank you, sir. Oscar, ah, thank you very much. Thank you. Oh, um, you know the bands, uh, eh, Orishafemi, Timaya. Mo ti we wọn máa ń gbórúkọ eh, In short, I want to take you to Lagos. Ah, <laughs> oh, that last guy. Yes. In short, when you Lagos, we eh, are going to the studio straight. By the time, sorry, by the time you sing one song like this, even on the band, Orisha Orishafemi they will concentrate on you. Ah. They want to do collaboration. Ah. Eh. Well, as I issue, issue, issue. In short, I will get you a very nice car, Omoji class, you know. Mm, mm, mango. I will take you to the club. You meet with Whiskey, ah. MC Lala, ah. Uh, Olamide. Ah, but that last car, uh, plenty people. Ah. Oh, ah. Your life will change ah. for the best. Asama padà sórí. All this one you are well listen. Asama padà sórí ọ̀rẹ́ mi. Asama padà sórí again. I'm telling you, you look very very on point. Ah, ẹ ṣe Bọ̀dá Alaska. Bọ̀dá Alaska ẹ ṣe. In the next four days ni o, we be going to. Ajọ́ ah, ń lọ ni, Ajọ́ ń lọ ni, Ajọ́ ń lọ ni Bọ̀dá Alaska. Ẹ ṣe. Yeah, but uh, I would like to sign you to my record label, but I need commitment from you to show your seriousness. Bọ̀dá Alaska kò So that I can know that you are very very serious. Ah, kò sí wàhálà. Eh, but. Um, I will need like um, fifty thousand. fifty thousand bọ̀dá alaska èso so à èso lọ́ọ̀rẹ́ so la mi lò ẹ̀ dàbọ̀ a ní tálẹ́ǹtì ni èso ẹ wò pé wà èso lọ́ọ̀rẹ́ èso lọ́ọ̀ mi àmọ́ òun ní tálẹ́ǹtì èmi ni àmọ́ ẹ̀ dàbọ̀ ẹ̀ bá mi ràn lọ́wọ́ kẹ́ bá ti ràn lọ́wọ́ mo ti ràn pé èmi náà ti ṣoríire ẹ̀ dàbọ̀ ẹ̀ bá mi ṣàánú rẹ̀. fifty thousand is change na change ni now. <sighs> compared to my friend G class I will buy you clothes studio session fifty k is just to move from here to Lagos. èso lọ́ra gidi ló nílò ẹ̀ wò kẹ bá ṣàánú rẹ Elédùmarè àṣàánú yín àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ kò ń ṣe pé ẹ máa ra jí wagon ẹ máa ra mọ́tò fún bóyá kẹ bá yọ fifty thousand ni nínú owó ọkọ̀ kẹfẹ́ rà kù kẹ bá ra ìyèkówó rẹ̀ gbé pẹ́ẹ́lí díẹ̀ ìyèkówó rẹ̀ wálẹ̀ díẹ̀ kẹ́ẹ̀kan yọ fifty thousand kẹ́ẹ̀kan yọ sówó kẹ̀kẹ́ bá ṣe ń ṣe é dàbọ̀. Ah! Kudus. bùtá laska. ọ̀yà forty thousand last. Ah àwẹ̀ wá wá wá àwẹ̀ wá wá wá. ó mọ̀ ẹ́ fún mi fẹ́ fi ká ṣe ó yà lè rí bí ọgbọ̀n ẹgbẹ̀rún sórí èmi náà owó kan kí ni nǹkan kí wọn náà bá lè rí kí wọn náà fi ilẹ̀. jíde mo ní tẹ bóyá kí n kí n ta tẹlifíṣàn lé mi. tó bá yẹ tẹlifíṣàn náà ló máa ta ta kó já àti ẹ̀rọ ká ẹ̀kọ́ fún bọ̀dá Alaska kán lè mú ọrẹ kó. Ah, èmi náà fẹ́ jọ rẹ síta èmi náà fẹ́ jọ rẹ rẹ dàbọ̀ dàbọ̀. Ìbàdàn àyùbá ní sọ̀rẹ́ àìmúnilọ́ṣọ̀gùn Ìbàdàn mọ̀dé òun ọmọdé o. má fún lọ́kà àbàdàn má wo ojú ẹ̀ láfún lọ́kà àbàdàn ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ kọ ọjà ẹ wo adúpẹ́ lámàlà ni mọ̀lá hmm, méjì tó gbóná dáadáa. ó gbóná ó gbóná fẹlifẹli àwọn oníbàárà mi gbogbo mọ̀ kódà bí wọ́n rí mi báyìí wọ́n dúró dè mí kí n bá yín tẹ̀ mí bẹ́ẹ̀ tí ń rí ọbẹ̀ yìí ọ̀tẹ̀ mọ́ngbà náà ni. ọbẹ̀ yìí ò náà ni ẹran mélòó. tẹlẹdọ. kò sí. sàkínkọ. kò sí.

nígbà tẹ ẹ mọ̀ pé ẹ nífun ẹ lẹ́dọ̀ ẹ ní sá ètò lọ fún yín látọ̀run wá ẹ ṣe múra yín kẹ ẹ dára yín dùbúlẹ̀ kẹ ẹ wá gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kẹ ẹ bọ̀ kẹ ẹ mọ̀ jẹ́ torí àwọn ìsìn tí ò sí inú ọbẹ̀ lẹ́ni sẹ́lẹ̀rẹ̀ irú yín sì ni a mọ̀ yín ẹ ìdáná ń lé ẹlẹ́gbẹ́ kí lọ kó ṣe bẹ́ẹ̀ ṣe jókòó àárín ìtàrin lẹ́mọ̀ wo gbogbo tí ń lọ tí ń bọ̀. kìtìwálé tó bá ń sọ mi rẹ ni ó ti wà ń gba ìṣeré ni ṣé ah. mèrè nírú erékeré orí ibú wọ̀ wánu owó tó yẹ kẹ́ fi owó tó yẹ fi dáná náà láti fi sáìlásì. má bínú ẹ ṣeun má bínú. nọkùn gbogbo ètè ẹgbẹ́ ìwé kan náà wọ́ yín iná ní bó lẹ́sẹ̀ yín rèé bó lẹ́sẹ̀ mọ̀ dáná ẹ ẹ dákọ̀ ẹ̀kọ́ bí ṣe ń ṣe yín lóye. ẹ bómi kẹ́ ẹ ke. ẹran mélòó. fún mi lélẹ̀ tí bá bẹ ń lẹ̀ ń gbá yín láti sọ̀rọ̀ sí lọ́mọ abú. ń bu oyin o. ẹ bùn. ọwọ́ tó yan fi ewé dúnà náà fi ti ṣe kánná gòwó ìkánná àṣà hmm. olùwẹ̀ bá sì sọ̀rọ̀ wọn ni mọ́rí dé ní owó ńkọ́ mi ò ní sẹ́ńgì o. bá a mú sẹ́ńgì mi ilé fi ń lẹ̀ lẹ́yìn tó bú mi tán. ẹ jẹ́ mọ́ padà bọ̀ ọ̀rọ̀ lẹ́ ń wá fún yín. bámbá bámbá mọ́ òjò pẹ́. mi ètí ẹjọ́ ègún mọ́yán ṣe ti ń fowó yín ṣe. ẹ gbà. ẹ dúró kù. ìmọ̀ yé ni. ṣe ń gbèrò àbí ọlẹ gbé. àwọn ní ìlú Àjàyí ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìbàdàn ọmọ àjòrò. àkàrà yìí gan dáa ló dùn yìí. ọmọ àjẹgbẹ́ ọ̀kadà fọ́nrán. èmi yẹn tọrọ nǹkan ẹ̀yin ẹ lọ bá àwọn àbúrò yín lé aṣọ mọ́rí tó wọ̀. Ah. gbogbo àwọn gan-an mọ́rírì àtú wo ó yá ṣe ṣe ṣe ṣe kó o ṣe ohun tó ṣe tán ń bò bá ṣe tán bá ń sáré dọ́jà kó bá ń gbẹ́jà wá abọ́tòsí fọ̀ lọ́nà àtàrà ó ti yóò ti fọ̀ tán ṣe kíá ṣe kíá ṣe kíá ọkọ mi mọ̀ jẹ́ kò bá kó rẹja tó lẹ́yìn ni o. mọ́ọ̀mí kàrímù nǹkan tiẹ̀. kàrímù kéde ni ó kí lọ kéde ó yà ṣe kí a ṣe kí a ṣe kí a yẹ ṣe gánágáná kó o wéré à kálẹ̀ rẹ̀ jàfi tá ń jẹ. èmi bá ń fọbọ́ yìí lọ tí Kàrímù ò bá fi mi ò kó lẹ́ǹtẹ̀ mi ni ìwà fi sẹ́pọ̀ ara mi ò jẹ ìgbà àwọn ọmọ ní èèyàn máa fọbọ́ mọ́ ọ̀fẹ́ tó sí gbogbo ẹ̀. akọ̀wé bá ń rẹ dá o ẹ bá ń rẹgbá ọ bá ń rẹgbá wa kọ̀wé. ọmọ ẹ̀rẹ́ ọkọ̀ ẹ bá ń kàtà ẹ kó tàtà sí fifteen naira ẹ ṣe. bá ń rẹgbá sáwá wa lárùn wá o sáwá wà láràn wá o. Ah. ìyá sàdíà ni òsìsì ìdìgbà rẹ̀ ní ìsìn báyìí bólúwẹ̀ bá pàdé lé nìyá mọ́rí òmọ́ní mọ́rí òpàdé o mọ́rí òpàdé o. sáwá wá o aláràn wá o. mọ̀mọ́ sẹ́ta. ọ̀jẹ̀rẹ̀. ìrẹ̀jà. irú èwo ń bẹ. sékòtè ń bẹ. ọwà. sáwá ń kọ́. sáwá wà. ẹ fún mi méjì. ó ní. àpò méjì àti bẹ́tà. ẹgẹ à ẹgẹ. mọ̀mọ́ hmm? ẹja tẹ́ gí ò lẹ́yìn. kí ló wí. ẹ̀yin ò sì sọ fún mi pé jọ̀ lẹ́yìn kẹ́ tó ge. ṣé nǹkan ọmọ jẹun lórí rẹ ẹ wò ó kò lẹ́yìn mi ọ̀rọ̀ àmọ́. ẹ wọ ṣé ìwọ ọmọ sórí ẹ o sórí ìrè òsùn ẹ̀yìn èmi ò kò lẹ́yìn o sì ti rà á sanwó ẹ. màmá kí ni. èmi owó kankan tí fún yín ìrẹ́jà yìí o mọ́ mi ni ìrẹ́jà tó bá lẹ́yìn wá sẹ́ẹ̀rí pé kò lẹ́yìn ni. ọgbà èmi mọ sọ bẹ́ẹ̀. Hmm ẹ járe. kí ló dé kí ló tún dé ayé ah, sadiya ẹ̀yin gan mo dúró dé nígbà mo sì rí pé ẹpẹ́ lèmi fi wò pé kí n kò kó mo lọ fún sáré ní èsì ni mo dìde ní ìgbà yìí. ẹ̀yin náà ṣe lọ tọ̀ ńgbà tẹ mọ̀ pé mo fẹ́ wá rẹ̀ já hàn yín. ẹja rẹ mo ti gbé kalẹ̀. ó ní àpò méjì àti bẹ́tà. bóyá tí mo yẹja tí mo fẹ́ wá ràn tó wọjà ẹ gbóúnjẹ mọ́ mi ní gbẹja wá lọ́wọ́ yín. <laughs> yá sadiya bí bá kiri ní ọ̀la tí mo bá ń darí bọ̀ níwà gbẹ̀gà lójú. wọ́n ò bí ekú rí orí rẹ ìwé ọmọ ìgbà lọ́wọ́ mi ọ̀dà sórí. fún òòjọ́ mọ́ mo wá fìrù fọná ni bẹ́ẹ̀ rí kóńdó ẹ là mọ́ mi bẹ́ẹ̀ rí kù mọ́ ẹ là mọ́ mi. kóńdó ni mo gbé dé yìí ó tiẹ̀ ti ń játa ń tẹ̀sẹ̀rẹ̀ bá a mọ́wọ́ ẹja mi àpò méjì àti bẹ́tà àbẹ́ẹ̀rí èmi ló ń pèsè mọ́ mo rò pé nǹkan ń ṣèwọ ọmọ yìí ìwọ òpònú ọmọ tí ẹbí tí wọn kọ́ yìí ọ̀rẹ́ ni kọ́ ibo wọn ò ti kọ́ tí n bá ìfẹ́ kùnlé ọwọ́ gbá ojú rẹ ó ní rí nàìjọ márùn ìwọ ọmọ náà dandan dan yìí. kọ́mọ bá a sí ni ọmọ rẹ ni ó yá ṣàlàyé fún bàbá rẹ. ìyá ẹ wá wo orú ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu ni. bí mo ṣe máa sọ ni mò ń sọ òun. Ah, mọ́rí níbo ló ti mọ̀ yá ìkílódé gan. bàbá mọ́rí ẹ ṣeun ẹ kúkú ní mọ́rí ibùsùn ẹnu jẹ́jẹ́ mi mo lọ ra ẹja lọ́jà mọ́ mi sì ti ní bí n bá rí oníbàárà àwọn kí n mọ̀ rẹ̀ jà bí mo sì ṣe ń lọ tí mò ń lọ tí mò ń lọ ìdọ́dọ̀ yá yìí o fúnra wọn náà ń pariwo ọkọ mi o bá ń rà o tòní ni o sáwáwá o èwo nù màmá èwo nù màmá lọ́fọ̀ kó padà dá padà. èjì owí tiẹ̀ àbí èwo ni. ṣé wọ́n rí mọ̀mọ́ yìí wọn ò ọmọ ẹnu ni wọ́n ah, èmi wọ́n fojú sọ fún ọ pé ṣèjà ìlẹ́yìn mọ̀mọ́ sẹ́jà ilé ni wọn wojú mi ah. wọ́n mú kínní wọ́n ge mo wò pé ah, ẹ̀jẹ̀ lè yóò lẹ́yìn jẹ́ ìsánú wọn bóyá tí kejì bá lẹ́yìn ń ra méjèèjì wọ́n ge yín òtán ìgbà wọ́n ge kejì náà wọ́n ń tọ̀bẹ̀ bọ̀ wọ́n ń tọ̀bẹ̀ bọ̀ ah, mo bá gbà ìfun lélẹ̀ kéèsè ẹ̀yìn mo bá mú nǹkan ọ̀hún bá dà èmi ò ní lè ra lè mọ́ gbogbo nǹkan sí tọ́mà ìyá ọmọ rí o ẹja tó lẹ́yìn náà ń béèrè bí mọ̀mọ́ ṣe pakuru mọ́ mi nu. ara tí màmá sọ fún ọ nu mo kọ́ máa wojú ṣé mo wọn máa wojú o tó yàdùn èèyàn tó o bá fẹ́ rajà. kọ́ mọ́ yàdùn wèrè mo ní kọ́ mọ́ yàdùn mẹ́ńtà. bó bá ṣe jọ náà ni o. ṣé n sọ fún yín ẹ ti nà mọ́ mọ́rí èmi ti dọ́kọ̀ owó mi dà. sori pálágbàrò sì kò gbà báyìí. ẹ ti sì gbà. kò ti gbà kò ti jíwò rẹ. ṣé ẹja aburú tẹ̀ ń tà káàkiri ọjà tẹ̀ wá tẹ̀ kèlé ọmọ lọ. ẹja ti bàjẹ́ ará àdúgbò ah. bàbá mẹ́rìnyà wèrè àtọ́mọ rẹ o ah. àpò méjì àti bẹ́tà ńlá yìí èmi ọgbà lọ rí. wèrè kan tó ní sí ohun òbóun rí wèrè mẹ́fà ta ló lórí wèrè ẹ ti sàárẹ̀. ọdẹ èmi ò gbowó mi. níbo eh, níbo èmi ò gbowó mi. ta ni gbẹgbẹ ni. ẹ ní fi wọn lẹ ẹjọ mú káwa ni ẹ ṣe. ẹ lè ṣe. má gbẹ wọn gbẹjà wèrè gbẹgbẹ gbẹjà wèrè kú òun. ó lè ilé ìjọ lọ ó lè yá mọ́lẹ́gbà ó lè ó lè yá lẹ́jà ó lè. ilé ìjọ lọ. ọmọ ìjẹ̀wé yọ wọlé tẹ̀ wá. àmọ́ mọ́rìlì kí ló ṣe é tójú ẹ̀kún báyìí. kùdùsì kò sí nǹkan kan ìrẹ̀wẹ̀sì ọkàn ní í jẹ́ fún mi bí mo bá ṣe ń rántí pé owó tàlàsíkà ni òmùwò ti pè owó àjọ èyí tí mo sì gbà ní kò pé bójú mi bá sì pọ́n jù báyìí lọ ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. Ah. ṣùgbọ́n mọ́rìlì owó ló kólé mi lọ́wọ́ yìí kí wàá ní pàtó tójú wọ́n fi pọ́n báyìí. kùdùsì kò sí nǹkan kan. Ah. bó o ṣe gbá ẹ nísìn kó kó lọ fún bọ̀dá Alaska kán bọ́ yanjú gbogbo tó fẹ́ bọ́ yanjú bínú rẹ bá ti dùn nínú tèmi náà ó dùn so ti gbọ́ ọ̀rẹ́ mi. Ah. mo rí ẹ ṣeun mo rí ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe gan mo rí ẹ ṣe gan ọmọ ìbàdàn kí ni so Qdot lórúkọ mi ọmọ alágbèmọ rẹ o ọmọ ìbàdàn rẹ o rẹ o ìbàdàn mọ rẹ o rẹ o ìbàdàn tẹ́lẹ̀ mọ rẹ o. ẹja kò ní bẹ̀rẹ̀ fún kó mi bébè ni. bọ̀dá laska. bọ̀dá laska. bọ̀dá laska. ok bọ̀dá laska lè mm. bẹ̀rẹ̀ ah, bọ̀dá laska ti oh. travel. ah ah mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo dáràn ah, wọn gbọ́dọ̀ travel láàárọ̀ ajọ ń lọ èkó ni. ajọ ń lọ ni ìjàbọ̀ ah. tó yẹ láyé nílá bẹ́ẹ̀. ajọ ń lọ ni. kọ́dà ah, ẹ̀ẹ́dẹ́yàn balẹ̀ èkó kọ́dà alaska ti lọ látàlẹ́ àná. jíde ṣàpẹ́dé mi àpẹ dé àpẹ ìbágorì ah, àpẹ. kọjá abẹ́rẹ́ náà ti wọ páńpẹ́ ni ṣé wọn ń gbowó lọ́wọ́ yín. Ah, wọ́n ah, gbowó lọ́wọ́ wa ah mo dáràn mo dáràn mo dáràn mo dáràn jíde jíde ah mo dáràn mo dáràn mo dáràn ah ah. a jọ ń lọ èkó láàárọ̀ yìí ni. wọ́n bá yín tó lọ́wọ́ ní sẹ́gbọ́ kí la fẹ́ ṣe báyìí dúró dúró kí la fẹ́ ṣe báyìí kí hm? màá bẹ́ẹ̀ Alaska lọ kí ah. lọ kí la máa ṣe. Jídé bí n gbọ́ mi n kúrò mi báyìí o mi ò kúrò mi báyìí lè ní sẹ́ à. farabalẹ̀ ah. farabalẹ̀ a máa rí bọ̀dá Alaska ah, farabalẹ̀ farabalẹ̀. ọmọ àjẹgùn yọ ọ̀kadà òfọ́rí ìbàdàn májà májà bí ọjọ́ kìíní èyí tó já dákun gbogbo olókùn ìbàdàn àyínbánisọ̀rẹ́ àìkú nínú òṣogùn. dára tàntàn tàntàn dára tàntàn tàntàn tàntàn tàntàn dára tàntàn tàntàn. ṣadíya ọmọ láńlọ́ọ̀dù mi ni alẹ́ kan ò lè lẹ́ ká má ṣeré oge. two paco pikin don fall in love ṣadíya papa na soja my mama na tisa mama òun mama èmi ọ̀rẹ́ ni wọ́n mi ṣe omidan ni wọ́n tí wọ́n ti bá ara wọn ṣe night and day blessed day we go dey the love lawful dey there but the money no dey tí n bá wàá lọ sílé dem go talk say she no dey ṣáàdì àdán gẹ̀ẹ́sì ìbẹ̀lẹ̀ o ẹ̀ǹkan ni mo jètè ẹgbàá mi mo ti jẹ gbèsè o ṣáàdì à ọmọ láńlọ́ọ̀dù mi ni o parapampa pèrèpépé o ṣáàdì. kò dúró sí o tẹ̀ tí dára ti pẹ́ ọlọfẹ yàrá sọjà ọkọ ọmọ sọjà sọjà náà ọpẹ kan tó fọ orí ẹ dànù nígbà gbogbo ayé bá lọ bí iṣẹ́ láàárọ̀ ìwà déjúmọ́lé ni iṣẹ́ iṣẹ́ ò ní ṣe okoko ò ní lọ odoodo ò ní lọ kí ló dé séwọ nìkan ni tábà dé ládé ta fẹ́ sùn ká tún wá sùn ká forí lè sùn ká irọ́ ni ò ní gbà kí ló dé wọ́n fi ṣe é ni. ìbáṣepé bọ́lá mi dé di báǹkì bọ́n ṣe ṣèrè tí gbogbo ayé mọ̀ ṣé bẹ́ẹ̀ ni bá dáa ni ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe ìkọ̀rọ̀ lé ni ìwà máa fi tẹ da yìí ó wàá fi da àdúgbò láàmú ni wo táìmù wo táìmù tó ń kọrin torí Ọlọ́run for God's sake kí ló dé ẹ tó bá jẹ́ pé bí Ọlámídé àti Dìbànjì bó ṣe ibi tí wọ́n dàdúgbò láàmú rẹ̀ tán ni wọ́n la tán ìjẹ́ kan sùn èpè mọ̀ ní jẹ́ débi tán dé ṣùgbọ́n ìwọ ò rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ ah, kí ló dé kí ló dé òun ló rí kó apá tó rí kó ẹsẹ̀ yìí o ò fẹ́ fi hùn ṣiṣẹ́ ò fẹ́ fi hùn ṣe nǹkan kan lọ́la lágbá Ọlọ́run tó o bá fẹ́ fi gbogbo ayé mọ ọ̀hán tá a ṣe tí ilé fi jóná ní mọ̀ ọ́ bí tán ṣe fọ́ òkúta tó o bá fọ́ òkúta mọ̀ mọ̀ bí ṣe bí so pé ní mọ̀ ọ́ lọ́bẹ̀ẹ́ ó di mélòó ó di méjì tó bá wá ní pé ìyún ọ̀kan ò lè ṣe mọ àbókítí gbẹ́kànga tàbí iṣẹ́ oko ọkọ̀ ibi èyàn ó bù lẹ́yìn tó bá dúpọ̀ ọwá kọ́mẹ́tì lẹ́yìn wá kàlẹ̀ ọwá ló ṣe mọ́ gbẹwẹ́ hmm. bá sọ̀rọ̀ ládùúgbò ìwọ ló gbé o bádìyẹ sọ̀rọ̀ ládùúgbò ìwọ ló gbé gbogbo àwọn ìyá rídì ni o ìyá bísí ni o gbogbo wọn ní sọ fún ẹ máa palẹ̀ mọ́ o adìyẹ yín o ẹ máa ká o kẹ́ tó kó sínú àgbò lálẹ́ o bó bá ti sọnù o èmi mẹ́ni tó gbé o èmi kẹ́ pé o mo mẹ́ni tó gbé o o gbọ́ àbọ̀ dáhùn Kúdùsì bí sójọba ènìyàn lẹ́ẹ̀kan bọ́ fẹ́ lógún ọdún láyé láìtí ti kú ọbẹ o apá lè rọ ẹsẹ̀ lè rọ alukini o àfitọ́ irọ́ tiẹ̀ ní kò sí ní tó sọ̀rọ̀ sí fọlọ́run o ṣùgbọ́n kò sí dókítà tí ó wo àánú rẹ̀ ṣe yín dákun ní fáìsì bí ra o ṣùgbọ́n o má gbàgbé o láàárọ̀ ọ̀la first assignment à ń lọ oko bí sọ pé o kó ló lọ àgbẹ̀ kànga o kó ló gbẹ̀ kànga ó fọ òkúta o àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo tó bá sọ̀rọ̀ ládùúgbò yìí mo mọ̀ ẹni tó gbé o Kúdùsì ìwọ ni o ìwọ ni o ìwọ ni o ọdọ da báàdì yẹn bá lọ ládùúgbò ewúrẹ́ lọ ládùúgbò mo mọ ẹni tí wàá pẹ ẹ̀yin bá ẹ má sọ bá dé ewúrẹ́ yín bá ti lọ ẹ pè mí mo mọ ẹni tí. mo pe bó pa bóyá o ẹ̀ka náà á pé bàbá mo pe bó pẹ́ bóyá ọmọ ẹrú mi á padà jọba. ọmọ àjọrò sùn ọmọ àjẹgbìn yọ ọkàrà ń fọrí Mori, rí gbà bọ̀dá alaska àti ṣe tó fẹ́ ṣe báyìí gbọ́ tẹ̀wá yé mi mọ́ báyìí járe ìtìjú ọ̀hún pọ̀ ah o ah mo ò bóyá kí n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ kí n tẹ̀síwájú mo ti ké sọ̀rọ̀ mi kan tó wà lókèrè bóyá bí n bá débẹ̀ erin nǹkan jágbà erin nǹkan ṣe nǹkan lè má jókòó síbi i'm tired ah mo rí mo ní láti tẹ̀síwájú. Si kùdùsì òótọ́ ló kúkú sọ ojú tọ̀rẹ́ mi ojú òtì mi olúwa rẹ̀ olójú tì mí o sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi gangan lójú ń tì ìlẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ mi àbẹ́ tí mo lọ fipá gbowó lọ́wọ́ rẹ̀ láfẹ́ sọ ni àbí tọ̀nà míì tó tiẹ̀ mọ̀ bí mo ṣe rówó àmọ́ kí la wá fẹ́ ṣe bọ́dà alaska òun náà ti lọ táàrí òun kò sí ṣíṣe kò ṣàìṣe á gbà kámú náà ni ẹni tí ó sì gba kádàrà yóò gba kodoro tó o bá wá lọ ọlọ́rẹ̀ rẹ̀ kan tó o fẹ́ lọ bá tó kò burú. Hmm. kí láǹfààní olórin tó ń wá promoter tí ò ní dẹ́mù bó bá wá rí promoter gan-an kí ló fẹ́ fún wọn tí wọ́n gbọ́ ah wọ́n rí láti tẹ̀síwájú o láti tẹ̀síwájú. Eh, ah. kùdùsì dákúndúró kí ló tún wá promoter sí nínú nǹkan tá à ń sọ yìí Fidia Selimo Kàfáyà Abukia Debo tí gbogbo wọn bẹ́ẹ̀ ń lẹ̀ fọ̀rọ̀ pòmótà ń lẹ̀ bí gbogbo wa bá gbé gbà wá lẹ̀ tá a bá bá ọ gbé kí ló ló fẹ́ ṣe demo bá a bá gbèrú tá a kiri ẹ̀ lọ owó pè é mọ̀nàkà yìí. mọ́rí demo tí mo sọ yìí kò ń ṣe nǹkan tó ń gbé tó ń kiri àwọn rédíò station la máa pè fún ah, ah owó náà ni gbogbo ẹ̀ bá dé mo ní láti lọ jẹ́ kí n lọ láti tẹ̀síwájú. ìmọ̀ pé ti oní ti rédíò ló ń wí kò wá sí wàhálà ọlọ́run mo fi sọ rẹ̀ sọ. àmín. ọlọ́ọ̀rí ọbọ̀ rẹ̀. àmín. kùdùsì wàá rántí ọmọ ẹni tó ń ṣe bó bá dọ̀hún o ọkọ ọba àdó ọba kò ní sọ lẹ́sẹ̀ ọwọ́ akéwì òkèèrè ọlọ́run tó bá ti bẹ̀rẹ̀ kò sì rántí ilé. Ìbàdàn rẹ o ọmọ Ìbàdàn rẹ o àwọn ọmọ rẹ o Ìbàdàn tẹ́lẹ̀ mọ̀ rẹ o tẹ́lẹ̀ mọ̀ ọmọ Ìbàdàn nílé lóko Ìbàdàn àgbè wá o òkè mọ̀ pó òkè arẹrẹ òkè sápàtì òkè àdó lọ sókè bọ́lá lákùn ká níbẹ̀rẹ̀ ká lọ òsì ó yá ká nídìí àyùn rẹ o lórí mọ̀lẹ́tẹ̀ o sọ̀mọ́ kọ́pọ̀ òye wọn já. ẹlẹ́yẹlé fẹ́lẹ́lẹ́ ayẹyẹ àgọ́dì ìmọ̀lẹ́ àlàáfíà. ọ̀nà oríta mẹ́rin oríta mẹ́fà mo yà ní mọ́ níyà. ìwọ́rọ̀ dúdú pẹ́ ìyá ń kàn kú lọ sí ríru òdù. alákìyà olùkè yíwá yìí kó ti jà sango mọ́kànlá sàlẹ̀. ìbàdàn mọ̀rẹ́ o mọ̀rẹ́ o. ti dé go no dey follow respond am o. mo lè gba gbẹ̀gìrì kí má gbèrè jù ṣebí na mi wọ́n ṣọ́pà wọ́n náwọn ò fẹ́ràn indonesian ẹnu àṣẹ monopoly season ni. wọ́n náwọn ò fẹ́ràn combination àṣẹ màgbé signation ni. tí bá ti dé bá mi sọ fún mi pé mo jáde mi ò ní pẹ́ dé ṣùgbọ́n kí ló ṣe ẹgbẹ́ òun bá sọ̀rọ̀. kí nílẹ̀ náà if i no talk leave me ah wo ojú ẹ̀. jọlùbọ́wọ́ láfún fine girl. how far. aunty. fine girl alámàlà. ẹ ǹlẹ́. <laughs> mo wà okay ẹ rọkà ìbàdàn gẹ àǹtí o ẹ kú kalẹ̀. Alpha Bola, oh Jamala, they are not in the mood. Òun oh, ronú. Okun inú màá lọ fi ń gbé títà. Bí mi ṣe wà mi ò ní ronú kankan unbothered ni mi so therefore mama máa amala. àmàlà. Ṣo ti gbọ́? Bóyá fine girl ọjọ́ tamala fún mi jàre. <laughs> Ẹ ǹlẹ́, ẹ dákun, ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dé àyìn ni. <laughs> Torí ojú yín kan ó láwọn ń bàárà mi tí mo wá tó ń jẹ fún bí <laughs> àǹtí ojúmọ́ ti ẹ̀gún régé òkà mẹ́ta náà tó tó ọ̀wọ́. anyway um, soldier go soldier come. níbo kí ló ṣẹlẹ̀ bọ́ síta kí ló ṣe <laughs> sójà dà kò sí sójà bọ́ síta ẹ dákun kò sí sójà mọ́ yá bọ́ síta kó wá ta oúnjẹ fún wa. Ah kò sí sójà ah, ah, ah. mo rí lé mo ródò mo kọjá odò mo kọjá alé aya mi padà wá gbowó wá gbọmọ ṣé pé sójà ọ̀wà. nǹkan tí mo mí bá yìí sójà go sójà kan ni wípé bí ilé ayé ìṣèrí nìyẹn nothing is there forever o get hmm. báwo èèyàn kan bá ṣe wá láwọn èèyàn kan ṣe máa lọ so àwọn àwọn coppers kan ti wá wọ́n ti lọ àwa ni sójà tó tún come by. abẹ́ ẹ̀rọ lọ ẹ̀kú bo kini ni problem tó ní pẹ̀lú àwọn sójà. Ah, àǹtí mi ọ̀gẹ́ fila ọ̀rọ̀ sójà lẹ fẹnu pè báwọn hmm. ẹ̀yin ò mọ̀ pé ni wèrè bá bu yẹ ẹ̀jẹ̀ bó bá rí mẹ́kọ̀ọ́ yóò họ. Ah, hmm. this is unbelievable. ìyún gangan ni bọ́ọ̀ sójà ṣe rí nù. Ah. yàfọ̀ ẹ mú onírà àmàlà tó fẹ́ gbà kí ẹ máa kóra nìkan. ṣé tí nǹkan tí mo máa ń sọ fún ẹ tó máa ronú èèyàn tó yẹ kó máa wine and dine pẹ̀lú rẹ̀ wá tó ń jẹ fún wa. ah yìí mọ wọ́dọ̀ yín dáadáa ẹ mọ̀ wọ̀ rí. ọmọ yìí máa pa ọmọ yìí ah! báyìí. wine and dine ìgbà tí n bá fi lò ọ̀sẹ̀ kan pẹ̀lú àwọn àǹtí Jubrili àti Taofiki. wọ́n mọ̀ gbà. fine girl make sure pé òun wá síbí báyìí o dáadáa dáadáa. Ah. láǹfù gangan lọ kà àbàdàn ah, mélòó lẹ fẹ́ mú mẹ́ta wá. <laughs> yéé àti ìgbésẹ̀ ẹ̀kọ́ jẹ nítorí fi ẹnu sàṣẹ rìnrìn rìnrìn ẹ̀dẹ́kùn mélòó ní ń ta. ń ta ṣe o ti bèrè bí ẹ̀ mẹ́rin olúwa òkè ẹgbẹjọba jamala ah, ẹ jẹ wọn ìtàn ó pírì gbègbè ẹ ewé lẹfẹ gbègbè àbí ewédú. mọ wo ojú ẹ jọlùbọwọ láfúlọ kàbàdàn ẹ kú sẹ o mọ wo ojú ẹ. ẹ ò jẹlùbọ kankan wọn ti pẹ́jù wọn ah, ti pẹ́jù. ẹ dákun ẹ mọ bínú. Ah, ó yẹ kí n ti lọ sógun pa kí n lọra ra kàlà fàtàkàdà tó gbèsè mi wájú kí n jẹun mo dúró de òsì wà kiri lọ gbogbo mọ̀pọ́ ah, ni. mọ̀pọ́ ẹ dákun. ṣe máa ń àmọ́ kò sí pọ̀mọ́ o. ẹ ah, wọ ìfẹ́ pọ̀mọ́ bó jẹjẹ ní bẹ́ẹ̀ fún mi kí n jẹ. Ah, kò burú. fún ọ. ó mà dínra rẹ gbẹ lọ́tẹ̀ yìí ṣé ti orí èyìnbó tí o gbé sórí ni àbí ti wíìgì tó lẹ̀ mọ́ ní kí n sọ ni àbí scotland tí o wọ̀ sísàlẹ̀ yìí ni. ó wá dínra rẹ gbẹ tó bá rí aṣẹ́wọ̀n náà. ẹ dákẹ́ kó bí ṣe ṣe yín ló jẹ gírí mú yín ni ṣé àmọ́ fọ tẹfá lára mi lẹ́nu àná ìmú. Ah, ah. kí ló ṣe é. mo ní extra fẹ̀yìn. Ah, ẹ ń gbà ọmọ pa àbá lára ọmọ kí lọ́mọ jẹ́ ládùúrú gbogbo oúnjẹ tó mọ̀ ṣe láyé ládùúrú gbogbo nǹkan tó lè fóúnjẹ dá lára láyé kí wọ́n lé lójú ọ̀dọ̀ wa lọ jẹ ẹ̀pín. ó ti yé mi seven servant kò tiẹ̀ lè yé yín ná nígbà pẹ́ mọ́jú páàtì ọkọ̀ àti ti ọ̀kadà lọ ètò àwìdùn ọ̀dà tá ò nǹkan ah! ah! sọ́ọ̀tì kù ni pẹ̀lẹ́ Taofiki pẹ̀lẹ́ Taofiki àwọn oníkan sọ́mà ni pẹ̀lẹ́ Taofiki. ọkùnrin ló ké sí pẹ́ńlẹ́tà òbíkì. ọlọ́rẹ́ la pẹ́lẹ́tà fẹ́kẹ̀ ká pa kan bá dábàá lẹ́sà. ó sì ní adarí obìnrin ìwé lẹ́sẹ̀ wọn kúta tó ń tọrọ owó. ìwọ ló kọ́ ọba àdóbá ló kúkú tán sọ ní ìsìn. dákunjó sàmì jàre wọ́n rí ni àwa rèé o. bùrọ̀ táw táw bùrọ̀ táw táw bùrọ̀ táw fi kì í àmọ́ ká mọ̀ kú lọ nígbà tẹ̀sí ni ó gbó mi. Ah kí ni gbọ́n ó gbọ́ mi ah. ojoojúmọ́ mo mọ́ ṣàdúrà fún pé bàbá òfin kí o ẹni rẹ o ah. kọ́ kú o kí nǹkan mọ̀ ṣe wọ́n o kọ́lé láyọ̀ o mo gbàdúrà. fẹjọ́lẹ̀ fẹjọ́lẹ̀ fẹjọ́lẹ̀ fẹjọ́lẹ̀ owó rẹ ni <laughs> ah. gbowó rẹ lọ́wọ́ mi ká má pàdé mọ́ láéláé. kí la adé bọ̀dà tá ò fi kí. wọ́n lẹ́jọ̀ òbí. yóò dáa fún ọjà ọmọ dídí. wọ́n òbí mi ò ẹ ló ń jẹ lónìí. Ah, ah. gbogbo tèmi sọ pé ah, omi o kèé gbẹ o bó ṣe wọ̀n ọlá àwọn ọmọ òròkè ní ẹ̀mọ́ kágbára bí mo ń lọ wọ arin bọ́lá àwọn òṣèlú ọ̀la ẹ ṣe ìsọ bẹ́ẹ̀ ni kí ni gbọ́n ká má parọ́ bọ̀dà táwọn wọ́n ti gbẹ àìsàn tẹ́sán wọn ò sojú lásán ẹ̀rí pé gbogbo làwọn ti wọnú ni tẹ́lẹ̀ ìlà wọn rí bí ọ̀rẹ́ wọn sẹrí ní ìsìnkú ń wọn ti rí sóró. wọn ẹ ṣe ń pẹ wá. Ah! àìsàn ni àìsàn ni àìsàn ló sún àdá. ẹ dákun ń tọkọ ẹ bẹ̀rẹ̀. èwo la bọ̀dọ̀ tàkà. wọn ò ní lè róúnjẹ lọ́wọ́ mi bọ́bá ara ìgbẹ̀wọ̀n ìjà. so o sọ lójú ẹ o sọ lójú ẹ. pẹ̀lẹ́. Ah! Ah! ní ẹ̀wà ni ìdí táwọn ìfọ̀n mọ́. fẹlẹ bẹ fẹlẹ ọyọ jẹ gbẹrù mi tó ń jẹ fún mi. olówó wàrà tiẹ. gbogbo kọ́lá máa bẹ mílíọ̀nù tán jẹ fún mi kéde. sọrí sọrí sọrí. bá a mú sùkọ́ mi bá a mú sùkọ́ mi. ẹ̀ẹ́dọ́gbẹ̀wé sọrí rẹ̀ ní sọrí ibú. mo ní ẹ̀ẹ́dọ́gbẹ̀wé ọ̀yẹ́ mi o. ẹ̀yin kí ló dé. kí ló dé tó ń pariwo tó ń kí ló ṣẹlẹ̀ ó yẹ kí ló ṣẹlẹ̀ gan. <laughs> Ah, ṣe bí wọ́n lo pè mí sọ nǹkan tó ṣẹlẹ̀. ayé ti ra ayé ti ta ìyàwó rí ọ̀pá mi mo ní dọ́kọ̀ ìjọ ìsàdù mi. kí ló dé kí ló ṣẹlẹ̀. àbọ̀dọ̀ ah, ẹ̀rí sórí ibú mo sanwó nù rí. <laughs> ṣé o sanwó nù náà ló wá fẹ́ para ẹ̀ sí báyìí. àwọn ah, tó fi ojú bẹ́ẹ̀ lọ ìyàwó rí ọ̀pá mi orúkọ mi o. ẹ lógan wá lówó nǹkan. seven hundred naira ni. seven hundred naira torí seven hundred naira ló ṣe fẹ́ para ẹ̀ báyìí. Ah, torí seven hundred naira ni. torí seven hundred naira. ìyá mọ́rí ọkọ mi àtẹ̀mí ti dà. ta ni ìyá mọ́rí. ìmọ̀ mi wọ̀ níṣẹ́ wọlé wọ́n fẹ́ lu tèmi bàjẹ́. Ah. mọ́mí ẹ ló ń tajà fún mi mo rí mo bá tajà ìyá wọn rí ló ń tẹ̀lé mi lórí o ó fẹ́ lu tèmi bá jẹ́. ó lójú ẹgbẹ́ yìí tó tún lè máa bóbi ẹ̀ tajà ó mi lójú kó máa lálùbáríkà ni. ìyàwó yẹn mo sọ bẹ́ẹ̀. ó gbà pẹ̀lẹ́ ìnáwó kankan tí fi fún yín ní sẹ́ńgì. ṣéǹjì wo mú three hundred tó kù kó o ná kó o fi tọ́jú ara ẹ. ẹ ṣeun bọ̀dá náà kò ẹni sórí ibú ẹni mórí ibú sẹ́nu ẹni ya wèrè ah, yóò dáa fún yín wèrè onígbẹ̀yìn lọ́mọ lọ ẹ ṣe ọ́ ẹ ṣe ọ́ ẹni sórí ibú o gìrì òní mú yín o ilẹ̀ tútù òní jẹ́ pin yín bọ̀dá ẹ ṣe ọ́ ẹ ṣe ọ́ ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjòrò sùn ọmọ àjẹbí ọ̀kàrà ń fọ́rí mu. ìbàdàn májà májà bí ọjọ́ kìíní èyí tó já dákun aládùúgbò gbogbo olókùn ìbàdàn àyíbánisọ̀rẹ́ o mọ̀rẹ́ o. kí mọ̀ pó òkè arẹrẹ òkè sápàtì òkè àdó lọ sókè bọ́lá lákùn ká lọ níbẹ̀rẹ̀ ká lọ ní òsì bóyá ká lọ níbi àyẹ̀rẹ́ o ká lọ ní mọ̀lẹ́dẹ̀ o ṣọ̀bùn pọ́pọ̀ òye mọ́jà ẹlẹ́yẹlé fẹ́lẹ́lẹ́ ayẹyẹ àgọ́dì ìwọlé àlàáfíà ọ̀nà oríta mẹ́rin oríta mẹ́fà <laughs> ìyá ni mọ́ọ̀nì. tún wá sọnù báyìí o. eight hundred naira five hundred naira àti múrí márùn lọ́nà mẹ́ta ẹ̀jẹ̀ ìsàánú rẹ̀ inú ọ̀rọ̀ aláàárẹ̀ ìsàánú. obì iná ń gbójú sókè wojú mi dáadáa. Ah, èmi ìyá mọ́rí ó pa mi ìyá mọ́rí ó lù mí. àní kó o gbójú sókè kó o wojú mi. ẹ̀dọ́gbẹ́ mo jẹ́ wojú ẹ̀rọ jẹ́ wojú. ṣebí láìpẹ́ yìí seven hundred naira ló ìsọnù tí mo dẹ̀ fọwọ́sàpò tí mo fún ẹ lówó àbẹ́mi kọ́ mo fún ẹ one thousand lẹ́ẹ̀kan. ẹ ẹ ó bínú ọlọ́run sọ yín ládàá tẹ̀ kan. wo wo bó o ṣe rẹwà tó tóun fi rọmọ o ní seven hundred naira sọnù lẹ́ẹ̀kan nísìnyí o tún ní eight hundred naira ló sọnù tó bá ń sọ̀rọ̀ eléyìí ò ní rálàánú o mọ̀ pé téèyàn bá ti ń pe ìpèkúpè mọ́ra ẹ̀ òun ló máa ń ṣèèyàn tó bá yá ó bẹ́tà kó o change kó o ronú pé wàdà gbogbo eléyìí tó ń ṣe káàkiri kó lè pé o kó lọ tẹpá mọ́ṣẹ́ ló yẹ. ẹ ṣeun ìní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin náà pàdé aláàánú. ẹ ṣáà máa bá tiẹ̀ lọ àmọ́ kó ronú pé wàdà kó lè pa. ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbìn yọ ọ̀kàrà òfọ́rí mu ìbàdàn májà májà bí tọjọ́ ti ní ìdèyí tó já. àpò ó tó ń bẹ̀ ń wò ó fúlì sọ tó bá fẹ́ sọ ni àbí kí ló dé má pè mí ní pẹ̀lẹ́ kàkà jẹ̀jẹ̀ tán rẹ ó fẹ́ pè ń pa ni. ó dáa sẹ́límọ́ mọ̀ bínú o sẹ́límọ́ ìwà tíwà táwọn yòókù mi wù yìí ò dáa sẹ́límọ́ sẹ́límọ́ sọ̀mọ́ pẹ́ni tó bá lọ́la ò ní bòrí rẹ̀ jẹ bọ́ ṣe wá ń kiri o káwọn ará àdúgbò wa rí ọ̀pọ̀ ń kiri sẹ́límọ́ kí ló fẹ́ mọ̀ sọ kí ló fẹ́ mọ̀ wí. Mufuli kí ìṣòro rẹ kí ló dé gan ngbà wọn mílíkì òsèré pálákùn rẹ ní wá ń sínwín sọwọ sọnù mo pọwọ sọnù ni. sẹ́ẹ̀lì mọ sẹ́ẹ̀lì mọ láàrin èmi àti ẹ̀wọ̀ sọnù ìjẹkújẹ rí ibú tẹ̀yìn àti yòókù mi fẹ́ jẹ́ kiri ilẹ̀ fi ń sòsì ẹ́ níbi tẹ́tí wọ́n ń tọrọ owó tára àdúgbò bá rí yín sẹ́ẹ̀lì mọ kí lè fẹ́ mọ̀ sọ ẹ̀ lójú tì torí èmi ọmọ wàhálà rẹ bẹ́ẹ̀ni èmi lèmi ọlọ́jú tì ìwọ kúkúṣẹ́ lára sọ ọ̀pá mẹ́fà kan fi ìbọjú mọ́ni mẹ́tìlódé kọ́ lójú ń tì àbí kọ́ nínú rẹ́bù ló fi sánú ọ̀rùn ìwọ ìwọ o èmi èmi o ó sọ̀rọ̀ èmú kan náà wọn ara ilé wa kó wá mú mi lọ́wọ́ bẹ̀ kó wá fi wọ́n lé mi lọ́pẹ́ kó fi mí ní ọlọ́pẹ́ tọ́ o sẹ́límọ̀ ń tọrọ owó o ní tó bá kàn bẹ́ẹ̀. sẹ́límọ̀ ò lè mọ́ o lè mọ́ ó dáa ṣé tí n bá ń kiri lọ́rùn ọ̀lẹ́ kí n yàdọ̀ rẹ. mo yàdọ̀ mi o fẹ̀kàntálẹ̀ mi àti èkúkú sọ rẹ̀ sẹ́mi wá lóní mo gbẹ láyà ó tẹ́ mi lọ́rùn ẹran gbígbé èsè ìdínwó ẹsẹ̀ ẹran olómi eléyìí ṣíkító bí ọ̀kẹ́rẹ́ gungi mọ́ bínú mọ́ sí yín lọ. kémi mọ̀ sí yín lọ láì sọmọge orúkọ <laughs> èmi ò lè sí o. Ìbàdàn àyùbá mi sọ̀rẹ́ àìmú ìbàdàn ọmọdé o ọmọdé o ọmọ ìbàdàn rẹ o àwọn bínú o mo ní sáré kí àgbo e torí ọ̀la ni kó mọ̀ lè tẹ̀ mọ́ bínú dákun. ìbínú dèbò bó o wá ní báyìí ìgbó oníròwò mi gbà. dákun jọ àwọn èèyàn ní ìbí ọ pé kò ní sùúrù fáwọn dákun. ìgbó wọn wàá san o. wọ́n ní ọ̀sẹ̀ tó ń bọ̀ dákun. dèbò dèbò dèbò ọ̀rẹ́ mi sọ́sẹ̀ kan ní dosù kan mọ́ ọ lọ. Ah, mọ́rìlì ṣèbẹ́ mi mo dọ́sẹ̀ tó ń bọ̀ fún ọ kò ní dòsùn kan dákun. tọ́dọ̀ lójú pé ń rówó mi gbàǹbá débi lọ́sẹ̀ tí ń bọ̀. mọ́rìlì èmi mo ṣàdàgbà fún pé ọ̀sẹ̀ kan ní ìfún ọ lówó rẹ̀ ṣe bóre mo sí ọ ìgbà tó ń jàjẹ tọmọ ní olájẹsẹ́kù ìfún ọ lówó rẹ̀ farabalẹ̀. dákun àjẹsẹ́kù ọ̀hún wá dà tọ́ra wítọ́nì sí bó ṣe mú ètè tòkè ló mú pọ̀ mọ́ tìsàlẹ̀ àbígbà rẹ̀ kọ́ ìlẹ̀ yìí àwa ń dáwó àjọ là ń dá àròwó àbówó wa ló fi ń sẹ̀sọ́ ló fi ń so géka tọ́ra wítọ́n orí tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ dèbò jẹ́ rówó mi gbà ń bá wá lọ́sẹ̀ tí ń bọ̀ ó sì mọ́mọ́ rí ó mọ̀ mí ó mọ̀ mí jẹ́ ń mi ń lẹ̀ o ọ̀jẹ̀ bó ṣe jẹ́ tó bá gbà kan náà á tún mọ̀ pàdé. ọmọ bàdàn rẹ o àwọn ọmọ rẹ o. see they go, no dey follow the spoil am o. Mo lè gba gbẹ̀gìrì kí n má gbèrè. ló fi pẹ́ ọ̀dà ah, ah. wọlé lọ. mo ní o wọlé ọ̀dà o wọlé owó ọ̀nà wà dá ọ̀dà àwọn ya wọlé. wọlé. àti nígbà wọ́n mi yọ. rílì ṣé nítorí ọ̀rọ̀ owó yìí ni wo àtọ̀rẹ́ rẹ wá gbé ọjà ajé kalẹ̀ lọ́jà tẹ wá bẹ̀rẹ̀ sí ní jà ẹ́. sọ́jà nìkan lè rí ta ti jà mọ́mí àìjà a sì ṣẹ̀bẹ̀rẹ̀ láti mọ jà ní gbogbo bí tá ti pàdé láti mọ lura wa bó sọ̀jẹ̀ bó jẹ́ mọ̀lẹ́tẹ̀ bó jẹ́ bòdè bó jẹ́ bẹ̀rẹ̀ ẹ ṣe ọjà tó ń pariwo lórí ibú ìlú ayé rẹ bàjẹ́ ni sọ ma kẹ́kẹ́ ìtú ìgboro kò jẹ́ kó rí rẹ pé kó fúnra rẹ ń bírèèdì kó má wá sọ sí ibi. ẹni sùúrù. ìwọ tó yẹ kó o ti dà wọrọ kọ́ ní kí ló ṣe ọkọ olóòjẹ mọ́rí ń gbèsè. kódà oh. mo gbó hmm. èmi náà ti múra lẹ̀ mo ti mọ̀ pé bọ́lá yìí ti ń lọ. ẹ má ti múra lẹ̀ sílẹ̀. kí ni gbẹ́kẹ̀ fún lọ́wọ́ sọ̀tọ́mọ́ mi kò ní gbọ́wọ́ lọ ń bí sọ́dọ̀ ọmọ dájọ́ rẹ̀ pé ni hmm. sọmọ dájọ́ rẹ̀ pé hmm. ọmọ jẹ̀jẹ̀ ẹ gbọ́ kọ́mọ yín wọlé bá kó wò mí níṣẹ́ wá rí mọ́ mi bí ò bá wọlé kókó wò mí fún mi ó lù mí wọlá yìí. àní ẹni sùúrù mọ̀mọ́ sẹ́mi sẹ́mi yóò mọ̀ lù mí ni sẹ́mi yóò sẹ́mi mọ̀ lù mí ni ọmọ wọlé ni ọkọ mi ọkọ mi ọkọ mi mo fẹ́ bá. àní ẹni sùúrù ní sùúrù ní sùúrù sátìlẹ ẹ ẹ sùúrù ẹ ẹ tẹ sùúrù. yẹ́bọ̀ tí wọ́n fún ọ lẹ́yọ̀ kan ó dijọba kí ọkọ ìwọ ọmọ kan tó ní. sọ́yìn tó bá jẹ́wọ́ ò ní jẹ́ tú ìwọ lórí ikú ọmọ ẹ̀ tó sì rí mi ń dùn ó wọ́n láìfi rẹ o èmi ti mọ̀ pé ń tọrọ owó yẹ ọ́fà rèé ẹ mo ti múra rẹ èmi ti rè gbàgbọ́múlé láǹtà. Ah. gbàgbọ́múlé láǹtà gbàgbọ́múlé láǹtà wọ́n fi sọ́ọ́ sórí. dèbò aláìlójútì ẹlẹ́sìn ni ọ́ mọ́ mi rẹ lọ gbowó gbọ́múlé láǹtà kódà bójówó tìdíbàtà ń gbowó mi aláìlójútì ẹsẹ̀ ó dèbò. olórí ibú tí mo ṣe lóore ibà wọn fún ti ẹ ọ̀tá. mo rí i. àbọ̀sẹ́pẹ̀ fún ọ ni. ẹ dáa fún ọ ni. ẹ ṣe mọ́ mi. sọ pé. Ah, ah mo kò ó pé yóò mọ yẹyin ni ẹni yẹlẹ ẹwẹ kúkú jèrè wa ẹ pẹ fún wa ọlọdẹ mú ọ yẹmú ọ̀rẹ́ mi yẹmú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi rẹ lọdẹ tètè ní lọlá kájọ fún mi tètè ní mùsùlùmí dájọ pé ni kè é dájọ yẹ kó jẹ gbèsè ó lè mọ sẹ́nà kò sájẹ sẹ́kù ó mọ náwó rẹ̀ dàda mo ṣe ní kó wá mọ dájọ sórí ó rẹ̀ ó rẹ̀ ó rẹ̀ ó rẹ̀ ó rẹ̀ ó rẹ̀. ah àǹtí títí báwo ni. ẹ wo dáadáa dẹ̀yìn lè ń pọ́n mi ni. tí ẹ ṣe wá yóò ti rẹ̀ mí. ẹ bá sí àgbélé wọn bá yín ṣe ṣe ẹ fẹ́ dà ní báyìí dà. má worry má worry báwo ni ṣé wàá ra yìí how are you ṣé wàá okay. <laughs> I'm alright. Hmm? èmi mọ̀ sí ẹ̀ǹtẹ̀ ni mo ní. not really reason tí mo ṣe wá ń bí fún ẹ nìyẹn ok tí o ò bá mọ nǹkan wá bí mi o ní láti máa sọ pé o máa pretend bíi pé o mọ̀ ọ́ náà anyway it is not all right. it is all alright. alright. Mm -mm, not alright. alright. alright. mo rí i lè gẹ̀ẹ́tì ẹ̀ náà kí ló ṣe ẹ̀ náà ah, ah, tí ló gbẹ̀yìn tí. bẹ́ẹ̀ ṣe ń sẹnu mo ṣe ń tẹ̀lé yín sẹ́wọ̀n pa àwọn yín kọ́ lóòkè báwọn yín ṣe wá wálẹ̀ kan ń right all right. èdè àfahàn fàtò ìpè ni all ah. right. okay jẹ́ ká try one more time hmm? this time around jọ try kò ṣe normal okay all right. all right. okay um, ṣòyí tó bá ti pè báyìí níta nǹkan tó bá sọ fún ẹ kó wá sọ fún mi so what's up. <laughs> dáadáa ni ah ẹ wo mo tètè ta tán ṣe wá rí gbà mọ̀ ń bọ̀ ni mo rán nǹkan wọ àǹkó náà àwọn òwe pélébé tán àwọn òwe pélébé nígbà sí ìyá kan tó tẹ̀ ń lọ mo ní à ìtọ́kọ yé mi díẹ̀ nà torí mo rí wọn kọ̀ bàdàn bíi kan wọn kàn kankan nígbà gbogbo wa yé mi tó máa ní kí n wá fi tó yín lọ bóyá kẹ́ ẹ tó bá ń fojú àgbà wò. kí náà kọ. ah ẹ̀rín náà kọ́ bẹ̀. <laughs> God, you this girl, you drive me crazy. wọ́n ń wa mọ́tò ń bẹ̀ ni èmi sọ bẹ́ẹ̀. ìgbẹ́ ni. nǹkan tó try láti sọ ni wípé wọ́n ń wá àwọn tí wọ́n ní ẹ̀bùn tí wọ́n lè kọrin tí wọ́n lè jó tó lè sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ nínú tó lè sọ news. Ah! ayé bọ̀dá Alaska padà pin yèké ká sanfa fún bọ̀dá Alaska wọ́n tún ti gbọ́gbọ́ eléyìí dé wọ́n fẹ́ wá jẹ́wọ́ bọ̀dá Alaska bọ̀sẹ̀ mọ́ sẹ́nu ayé wọn ò lè sanfa sẹ́ni bọ̀dá Alaska skúlù náà ń ta tẹ́lẹ̀ o ìgbọ̀n òròwó ń bẹ̀ mọ̀ náà di pé wọ́n á ń kàn ọmọ kéékèèké jọ̀wọ́n àmọ́ ní ọmọ dáwọ́ ọmọ ṣe gbogbo orú nǹkan báyìí ìtàn máa ń ṣe ni wọ́n tún ti gbọ́gbọ́n mi ìdè wọn lè ta. mọ́rílì kò sí kankan tí bọ̀dá laska ní ṣe pẹ̀lú ilé ok. kèésàn náà tẹ̀. yes àwọn iléeṣẹ́ Fabs television àtijọba náà wọ́n mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n èmi gan mọ̀ ń pa ẹ̀. ẹjọ́ tẹ́ ni. àjọ mm, tẹ̀ ṣùgbọ́n èmi náà mọ àwọn iléeṣẹ́ tí ó wọ organize audition náà ẹ mọ̀ pé béèrè tèmi mọ̀ ń pọ̀ dẹ́pẹ́ mọ́. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ so kí ni nǹkan tó tún fẹ́ nǹkan tó ti rẹ̀ mí mọ̀ pé mo sọ. ẹ ibi tó ti fẹ́ ṣe ohun téèyàn bá lọ tó bá lọ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. àdírẹ́sì yẹn lọ́kọ̀ sí. ìlú Àjàyí ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbìyàn ká ìdí tí mo lè ṣe fẹ́ jẹ́ kó súnmọ́ mi ọ̀ tí mo fi jẹ́ kó súnmọ́ mi gan òun mọ́ ehm, ó mú mi láti inú ọkàn mi tí o bá lè lọ fún audition yẹn i mean hmm. paper tó mú wá fún mi lọ́jọ́ sí inú mi máa dùn tó bá lè lọ hmm. torí wípé mo nígbàgbọ́ nínú ẹ̀ o dẹ̀ ní ẹ̀bùn mo ò dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀bùn yẹn mi fẹ́ kó waste hmm. ẹ̀ ètò ni mo fẹ́ kó lọ àǹtí títí yóò kú mọ ọyẹ yín ni ẹni yẹ ẹ lẹ sẹẹsì rí bí ẹ ṣe lẹ nífẹ̀ẹ́ mi lèmi gan nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà sì ṣe kòǹgé oore ẹ kì í ṣe pé kò wù mí lọ àmọ́ rẹ̀wẹ̀sì ọkàn ló bá mi àti àǹgbò èmi ọmọ tí ń lò ó kọ tí bàbá mi gan ò lò ó kọ èmi rò pé ọmọ èèyàn jàǹkànjàǹkàn náà wà ń bẹ ni wo jẹ́ ń jókòó mi jẹ́. sori nǹkan tá à ń sọ yìí kí ló kàn wọ́n pẹ̀lú orúkọ kò sí nǹkan kan tó kọ̀wọ̀ pẹ̀lú orúkọ àbí pé bóyá èèyàn kàwé àbí èèyàn kàwé ẹ̀bùn tí ọlọ́run fún èèyàn lọ need èdè ìbàdàn tó tún mọ̀ pa tó bá tún débẹ̀ wá tún fi swag sí. swag ìmọ̀ ìkàn mọ. as in wàá fakọ sí nǹkan tó ń jẹ́ swag nìyẹn ṣó ti get. ẹ wo èmi ò rò pé mi ò lọ o. anyway tó bá ti rò ó dáadáa tó ti agree nínú ọkọ ẹ pé o máa lọ máa fẹ́ jẹ́ kó lọ ronú sí bóyá orin ló mọ̀ ọ́ o ijó ló mọ ọjọ́ o ìlú ló lè lu o iye ẹ wọ ọgá títí ẹ dákun sẹ́mi wá ń ni. ẹ wo anyway bí mo ṣe ń rí ẹ yìí ọ̀rọ̀ ló máa ma sọ because ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu ẹ̀. ọ̀rọ̀ gan dá ṣáká lẹ́nu tẹ̀yìn gan ẹ̀yin tẹ́ kó dàbí pọ́ lọ́n bí yín mé èbó ni ah, bẹ́ẹ̀ bá ṣe ń bọ́ sọ́ba lẹ́nu bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ́ ẹ wo. nǹkan tí mo tún fẹ́ sọ fún ẹ ni wípé anything tó bá ti need aṣọ ni o bàtà ni o irun ni o torí wíìgì yìí ó wà hilarious. èmi ẹ rà ń bẹ̀ ọ̀hún ah, ah. èmi ẹ rà ń bi tẹ́ ẹ dákọ̀ bí n bá ti bọ́ oògùn pa tí mo gbàgbé ni wọlé lọ́dọ̀ ya kà mọ́ nǹkan kékeré ni ibẹ̀ mo ti mú máa mo rí i nǹkan tí mo mí ń pé okay tó bá ti need anything at all irun aṣọ bàtà àti bó ṣe máa tún ṣe ṣe tó bá ti dé gbogbo àwọn swag tó hmm. máa ju left right. ah àti títí <laughs> àti <laughs> mo lè wait. àti títí o oh, wàhálà ọlọ́wọ́ jẹ pa bí lẹ́bàá ti ń lọ èkó ìmọ̀ tẹ̀lé yín ni ah, ah. mo à ah, bó ní ṣe mọ̀ ṣe bẹ́ẹ̀ bá lọ tán. <laughs> I hmm. believe so much as mo ní ìgbàgbọ́ nínú ẹ̀ gan-an ni hmm. seriously. èmi náà ní ìgbàgbọ́ ni àǹtí tí o ṣe wá ní kábẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì mọ́ community wọ́n ṣe ròyìn ìbàdàn yìí bẹ́ẹ̀ ni mo ṣe gbà ọ̀nà ó ti fẹ́ jù bẹ́ẹ̀ lọ́dọ̀. Ah, very peaceful city. Ah, ó jẹ́ tó láwọn ọmọ kan tí mo pàdé ní sàdébí bódìjà yẹn àwọn ọmọ yẹn wà very very nice wọ́n níwà gidi hmm. ah, tọ́tọ́ ni. jọlùbọ̀ wo ìlú kan lẹ́yìn náà ti máa wá ṣe kínní nílé. ṣé kò ṣe crush ẹ ló ń bọ ìwé crush ẹ kọ́ mọ̀ ń bọ yìí. láfúlọ́ kábàdàn. mọ́rí mọ́rí. mọ́rí mọ́rí. <laughs> <laughs> kí ló ṣẹlẹ̀. ọ̀dà kọ́fà. <laughs> Ah, ah, ìwọ nìyẹn ibi ilẹ̀ múlé sí lónìí. Ah, bẹ́ẹ̀ abẹ́ igi wa ẹ̀dá kan sọ. kàgbátẹ́gùn àlàáfíà. báwo <laughs> ṣe oní gbogbo nǹkan tó lóye ní ìwọlẹ̀. kí ló ń ṣẹlẹ̀. ṣé ń tàṣà. adúpẹ́ hmm. mo ti lọ wò níbi coffers lodge yín. Eh. Hmm. a ní ká wá gba atẹ́gùn díẹ̀ mi báyìí ni. ó ga oríge ibi ìgbà wíwà peaceful la rẹ̀ akàn ẹ̀ ń jọ yìí. fẹsà ń gbádùn ìbàdàn wa yìí. Ah, à ah, ah. ń gbádùn ẹ̀. <laughs> ìbàdàn lẹ́kọ̀ọ́ fẹ́ ló pe báwọn. à ń gbádùn ìbàdàn yìí. ẹ̀yin ò mọ bọ́sẹ̀ mọ́ ń eh. kì wá ni eh. ìbàdàn ìlú tó gbónílé tó gbàlejò ẹ mọ̀ wọ̀rí sẹ́rí láìpẹ́ ìmú yín mọ gbogbo ìbàdàn òjé mọ̀lété bòde eh. gbogbo ibi tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ayẹyẹ. breeze. oh peaceful ọ tẹ kí n fàjọgbọn mi báyìí o. Ah, ah, ah, rárá Ìbàdàn Ìbàdàn dà ẹyin àti eh. irun yín tó là láàrin bí <laughs> kò sí gbẹ̀yìn ẹ jẹ́ fi yìí ó lé oje <laughs> kí ni tà wá. kí ló wà ṣé àmàlà wà gbogbo wa wàá mi ta bó ṣe máa ń tà fún mi yẹn. Hmm. irú ẹran wo ni wàá fẹ́ lónìí. irú àwọn ẹran wo ló wà báyìí. kò sí tèmi èní eh. ètè mọ́lù sàkì ẹ̀dọ̀ fùkù kúndí èwo tún ni kundi báyìí èwo <laughs> tún ni kundi. kìí ṣe kundi kundi eh. ah. ràkúnmí náà fi ń ṣe ẹyin ò lè mọ ẹ. Ah, àwọn ò kundi yẹn àwọn ò kundi yẹn àwọn inú ẹran yẹn tó da yẹn. so gbogbo ẹran tó kálẹ̀ yìí sin gbogbo ẹ̀ ló wà nínú ìgbà ẹ̀ ah, tó bá tán báyìí. sínú ẹran bẹ̀ sẹ́nà dàbà òtútẹ́ mo fẹ́ náà ní báyìí fi sí. Eh, eh, ṣé ẹ̀dọ̀ wà. ẹ̀jẹ̀ ń bá wò ń bẹ <laughs> ẹgbà. gbogbo ẹran ló kó síbẹ̀ ló tọrọ. àgbẹ̀ mo ti mọ bẹ́ẹ̀ ṣé mo ń jẹ́. yóò lọ ayé dé báyìí. àbẹ́ẹ̀ tún mọ ọ̀rìṣẹ́ wá fẹ́lẹ̀ mo yẹ tẹ̀ mọ́ làwọn ni. bó ṣe máa ń ta fún mi yẹn gangan yẹ rẹ mọ rí mọ rí. ó jẹ́ wá lè fi change lẹ̀ fún un. ah no Emi àti ẹ̀ mo mọ bí ṣe máa ti ṣe máa tọ́jú ẹ̀ owó tiẹ̀ change kọ́ lówó ẹ̀ lọ́dọ̀ mi. ọ̀gá ẹ̀ a mọ bá ṣe máa tọ́jú ra wa. ọ̀ya ẹ dákọ̀ ẹ gbèrú. ìjọba ń gbèrú jọ bá ń gbèrú ah. o. ẹ o a tún mọ ríra. Oh orí bó ṣe fine. ah it's very beautiful ó fine eh, gan. kò èdè ẹnu téèyàn bá múra ọmọ yẹn lọ sí city ọmọ yẹn ó máa cast èèyàn ni o. má wọ rí i ó máa blending. ó máa blending ah. wọ́n kọ́kọ́ máa wọ́n máa wọ́n dẹ̀ máa notice ẹ̀ tó ló fine. ẹ eh, ó fine and again wo ọmọ tó ń kiri inú oòrùn tó ń tà màlá káàkiri àmọ́ ẹgbẹ́ wà very hard working imagine pé no kò lè set up business fún bẹ́ẹ̀ ó máa lè ṣe hmm. many more things. Ah, hmm. mo dẹ̀ rí point nínú nǹkan tó sọ yẹn o eh. bọ̀ èdè yẹn náà ni ó dẹ̀ tún máa ń sọ̀rọ̀ jù tó wá jẹ́ pé ẹni tí ò kí ń sọ̀rọ̀ jù ó ti yẹ kò ní tètè máa sọ kò ní tètè máa ya ó ti yẹ. ọ̀bí bó ṣe ń sọ̀rọ̀ gan tó bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ àmọ́ kí ni ó sì ní respect. Ah. ọmọ yẹn fine ó dẹ̀ tún mọ bó ṣe ń ṣiṣẹ́ ó wà hard working tó tọ́ ni. wà á fara mọ́ ni wà á hmm. fara mọ́ ni. ìlú ogun mọ́lá ìlú ìbí kúnlé. àti títí àti títí àdúgbò ẹ wọ́n bínú àti tí ẹ mo máa dúpẹ́ mo máa yọ̀ ah mo sórí ire inú mi dùn ah àti tí mo wà lára àwọn márùn-ún tó gbégbó orókè níbi kíní ọdún sàn tá a ṣe are you serious? ó yí kúnlẹ̀ fún mi jọ. Ah, àǹtí tí inú mi dùn ẹ̀wẹ̀ inú pàdé aláàánú ẹ̀ ní sàṣetì àìwájú ah, òní gbé yín lọ́mọ lọ àǹtí tí ẹ ṣeun. <laughs> yí kúnlẹ̀ fún mi inú mi dùn gan. àmọ́ ẹ wò ní tí mo tẹ̀ wá rí yín fún kọ́lọ́mọ́ da ìbànújẹ́ pọ̀ máyọ̀ fún mi. ṣe rí nínú àwa márùn-ún tá a gbégbó orókè ọ̀hún mm wọ́n náà tún fẹ́ẹ́ ṣe ìdíje ìparí èyí tí wọ́n fi kẹsẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ pé èèyàn kan péré wọ́n sì mú ẹ sì ń dáyàjà mi ah, torí. ṣé ìyẹn ìyẹn ló wá bá ẹ lẹ́rù. bẹ́ẹ̀ni. nǹkan kékeré nìyẹn ah. mo rí li nǹkan tó kéré jù ní ilé ayé òun ló sọ ah. ní ìwọ tẹ pé ṣé o mọ iye ẹyin tẹ ṣe kí n tẹ ṣe ìdíje ni ọwọ́ amóyin márùn-ún o tún wà lára wọn ṣó rí swag tó fi sí lálàkọ́kọ́ yẹn wàá tún ṣe kí ni wàá tún increase ẹ̀ ni ìwọ ló ní sùn sórí eléyìí tó fẹ́ ṣe yìí kò sí ìbéèrè tí wọ́n lè béèrè o nǹkan kí nǹkan ló lè béèrè lọ́wọ́ ẹ o tó bá ti wá béèrè lọ́wọ́ ẹ báyìí mọ́rílì ṣe bó ṣe wù ẹ́ dáhùn bó bá ṣe wù ẹ́ ṣó ti gbọ́ ìwọ ṣáà ti ṣe kí ni ní ìgbàgbọ́ nínú ara ẹ hmm. ṣó ti gbọ́. àǹtí eh, títí hmm? mo nígbàgbọ́ nínú ara mi. Hmm mo nígbàgbọ́ àmọ́ sẹ́rínù márùn-ún náà ah àwọn tó gbóná tẹ́ni wọ́n gbó sáṣájú mi lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. fi àwọn yẹn sílẹ̀ ah morally I believe in you okay. I believe in you too. hello oh báwo ni drumface ẹ̀hẹ́n oh, wà studio Okay, richie ní tóun bá ti dé òun máa pè é padà. all right no wahala. Richie Bades. Oh, yeah. Bades. Keep money. Ah, man, Richie. Yeah. Sure, I don't know. Or knock me down, Goni. Ah, man. Make I no ah. lie you. You try. You really try. Man, hey, you get wetin I wan tell you. Um, mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní phone nǹkan to the chef for me. God go bless you ọlọ́run my bank ń gbé ọwọ́ okay. I really appreciate gan. Um, Kudus mo ti máa ń sọ fẹ́ pé kò yé máa dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run ọba tó ń wò yẹn òun ló ní ọpẹ́ lọ́dọ̀ you see sórí téèyàn kan bá wà ní position láti help ọmọlàkejì ẹ̀ tí ò bá wá ṣe fún ọlọ́run máa wá gbé ẹlòmíì ó máa gbé ẹlòmíì dìde láti wá deliver oore yẹn tó wà lọ́wọ́ ẹ̀ kó wá deliver fẹ́ nìyẹn ká sáàmà jẹ́ ká máa gbàdúrà wípé nǹkan tó ń dùn yìí kó má di kíkan mọ́ wa lọ́wọ́ tó ti gbọ́ pàdé mi lọ́wọ́ tó ti gbọ́ chop knuckle my guy. richie badès. we are one alfa rẹ ọ ti ṣetán ni bó wàá lè gbà mí lọ báyìí. àwọn ah. tètè tètè. kí ló mi ṣe dídí kó já máa rí ká mérè jàre ìfẹ́ ní í ṣe lẹ́nu wá. oh studio level yẹn. ẹ eh, ah, ah. um, wọ́n máa ṣe bí ọ̀lẹ́ àfàjò. one more thing one more thing tẹ bá ti dé studio yẹn mi ò fẹ́ eré rárá tẹ́sí gbọ́ mi ò fẹ́ eré nǹkan tẹ́ bá lọ gangan gangan ní kẹlọkẹlọ ṣe mi ò fẹ́ eré rárá. Oh, tí bá ti ń sọ̀rọ̀ jẹ́ kí n máa land tó gbọ́ kò sáà màgbà tó dé ìwé tó wà lẹ́nu ẹ̀ tó máa tó change. ẹ change wọ́n ṣe bí mi rẹ̀ nígbà ẹ̀ṣẹ̀ máa bá kú rẹ̀. ti bọ̀ ẹ sáà máa ṣe ẹ̀ṣẹ̀ tó lọ ẹjọ́. dábọ̀ ah. lọ kí ló ṣe ọkọ̀ mi. jọ fún mi five minutes kí n kò fi. ìṣẹ́jú márùn. yà make I tidy up. àná àgbèwá o abájọ ṣe iná ń bí wọn swaga ọmọ Ìbàdàn ló lórí ìlú Ògúnmọ́lá ìlú ìbíkúnlé ìlú àjàyí ìlú látòsà ààrẹ ọ̀nà kàńkà ọ̀fọ̀ ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbìn yọ ọ̀kàrà ń fọ́rí ìbàdàn májà májà bí tọjọ́ kìí èyí tó já. kọ́lọ̀ ń di abáhùn. bá a hmm. alábí àti ìrètí ẹ àwọn tèmi máa ń wí àwọn tèmi máa ń sọ. ẹ ta nínú wọn lọ rèé jí amukun mẹ́kọ. ee nídìí ẹ lè àlejò ní bẹ̀rẹ̀ rẹ jàre ètò ń gbọ̀kadà lójú òun òun sẹ́ ẹ wo kí ló tẹlẹ̀ bẹ́ẹ̀ máa jí mi ẹ máa fẹ́ ẹ máa jí mi o ẹ bá ti jí mi ojú oorun tó lù wà rẹ̀ wà ilé Dangote mọ̀ wà tí mo ti ń bá ṣe ọ̀kadà rẹ̀ nǹkan mọ́ lé mi lọ́wọ́ lẹ jí mi kí ló ṣẹlẹ̀. irú ayé wo lọ wa ṣé Dangote jẹ́sà wà wú ẹni tí ọmọ lu ọ̀kadà. eléyìí ibú ni wọn ló lé Dangote ọfẹ bá tún ọ̀kadà ṣe ẹ dúró ná sọ àmọ pé jíjí tó jí wàhálà ló jí bàbá yìí. ẹ ẹ ẹ ẹ àbúrò mi ní pé mo ti fẹ́ ra kùn. ẹyin bàbá bẹ́ẹ̀ kù lẹ́ ẹ bá nu mi ara rẹ. ṣé ò rí ọ ah, ìwọ ò máa ń dá ẹjọ́ papọ̀. ilé ìkó pa àtàní àti tani pọ̀ ẹgbọ́n kí ló ṣẹlẹ̀. mo ti lóyún. ẹ ẹ olóyún ah, tábìkì mọ kí ọkọ orí rẹ wọn bẹ ń tó mọ ń jẹ dé o. ṣé ò rí ọ. àgbẹ̀ kan yín o. Ah. níta ni. ó dàbí nǹkan wọ́ọ̀rì rẹ ṣé tí n bá tiẹ̀ kọlà sójú ṣé mo kọlà sóhun ni ṣé kò mọ ẹni tó fún un lóyún nu wa ni. gbogbo àṣírí yín ló tún sí mi lọ́wọ́ irú ọjọ́ ìní mo ti ń gbàdúrà kó ṣẹlẹ̀ o ẹ máa gbọ́ màmá o ìrìn gbogbo wọn náà ni wọ́n ń tọ̀ síbẹ̀ o ìgbà mo sílẹ̀ o gbogbo wọn ni wọ́n ń fáyà rẹ o. Ah, ah. jígan ṣé tábìkì tó nínú oyún òde bó ah, ṣé ní gbogbo bẹ́ẹ̀ ṣe ló ń tọ̀ síbẹ̀ tẹ̀ ń bù síbẹ̀ gbogbo rẹ̀ mọ̀mọ̀ àṣírí yín tó kẹ́ máa jẹ́wọ́ lẹ́yọ pẹ̀lú gbogbo bí mo ṣe tẹ̀ ń fọ́ ọ̀rọ̀ tó pé kó o sinmi lẹ́yìn òdèbò àbí bó tún ṣe lọ gbẹ̀yìn tó o tún lọ bẹbọ jẹ́ tó o sì mọ̀ pé ìyàwó ọ̀rẹ́ ni. ọ̀gá ẹ wá ọ̀rọ̀ ti dé gbangba wálé àbáyé o kó kálukú sọ nǹkan tó bá rí ni o ṣé kí ló tẹ̀ ṣe bí ẹni pé bí a pé ẹ̀ tiẹ̀ mọ nǹkan tó ń lọ ẹ sọ pé ẹ sanwó sábọ̀ rẹ ni. ọ̀gá ẹ fẹ́ sọ pé ìnáwó dájọ́ ń bẹ̀ ni àbẹ́ ah! ṣe ń bẹ̀. a máa jẹ́ pé ọ̀sẹ̀jọ́ mi ni owó ọjọ́ iṣẹ́ ti tiẹ̀ tó ọkọ̀ lọ́dọ̀ mi yóò tún lé ọdún kan jìgàn mọ́ bínú jàre sórí jùbí ni aládàálẹ̀ ẹ o sì lè dèbò náà lé ó lè jẹ́rìí sí ó lè ṣẹlẹ́rìí mi ṣé ó ju ẹ̀ẹ̀mejì lọ tí mo ọ́ìlì rẹ tí mo da tuntun sí. Ah! Eh, kò jù bẹ́ẹ̀ lọ kódà tí èèbá ṣe pé jùbì tó sọ fún mi pé ọwọ́ rẹ̀ rọ̀ ah! bẹ́ǹsì ilé. ó ní ó fi àdólíkì sí ah, ọ̀rọ̀ wọn. Ah, ó ti padà yé mi sí àárẹ̀ orúkọ padà rọ̀ ó a ní máa ṣàwọn tó ń jẹun gangan lórúkọ táwọn òbí rẹ̀ sọ ó orúkọ rẹ̀ lọ́sìn máa jẹ́ ẹ wọ́n màmá nígbà mo jẹ́ kó bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ mo ṣe bíi pé kí n fẹ́ sílé ni o mo sì ní ọkàn pé mo fẹ́ gbé sílé ní tìyàwó tìyàwó ni o nígbà mo ti wá rí i pé àṣemáṣe rẹ̀ pọ̀ èmi náà wá sọ bí abọ́ ọ̀tọ̀ mi ibẹ̀ mo ráyè máa ń tọ̀ sí. Ah. ó ti dáa ó rí ẹnìkan kan lọ́wọ́ sí wípé òun ló fún ọ lóyún ó yá bọ́bí mm-hmm bí mo ní ọba bí mo. àbíkán yín lọ fẹ́ bí ọlọ́run là yín wọ́n. Ìbàdàn máa ń lọ ọmọdé o ọmọ bàdé o àwa máa lọ Ìbàdàn tẹ́lẹ̀ mọ́ lọ́wọ́ ó wà mú báyìí ó torí rẹ̀ síwájú báyìí wọ́n máa gbà sí fún un gbà sí fún un máa gbà sí fún un. ibo lọ wa máa fi tẹ̀lé yìí ọmọ yóò fi tẹ̀lé yìí òkè àlọ́ lọ́sọ̀kè bọ́lá ọ̀gá ẹ̀sìn lẹ́jọ́ náà ó kọ̀ bá ọlẹ́yìn sẹ́yìn wọn. ìyá ká lọ níbi àyẹ̀wò o ká lọ bí mọ̀lẹ́tẹ̀ o ṣọ̀mọ̀ kọ́kọ́ òye pọ̀jà. mọ̀lẹ́ o mọ̀lẹ́ o ọmọ bá. òkè mọ̀ pọ̀ òkè arẹrẹ òkè sápàtì òkè àdó lọ sókè bọ́lá. mọ́rí kí ló wá ṣe bíbá yìí. Ah, èmi wá sọ dísàn ni wọn náà wọn tó ní talent ilé mi wá sí kùdùsì kí ni wọn wá sí. mo wá sign endorsement yín báyìí ni mo rí lì jalo ọ̀rọ̀ wa jalo ma bọ. ìbàdàn àyíbá ní sọ̀rẹ́ àìkú nílò sùn ìbàdàn mọ̀dé o mọ̀dé o ọmọ ìbàdàn rẹ o àwa máa rẹ o ìbàdàn tẹ́lẹ̀ mọ̀dé o tẹ́lẹ̀ mọ̀ ọmọ ìbàdàn nílé lóko ìbàdàn rẹ o òkè mọ̀ pé òkè arẹrẹ òkè sápàtì òkè àdó lọ sókè bọ́lá lákùn ká lọ ní bẹ̀rẹ̀ ká lọ ní òsì ó yá ká lọ nídìí àyùn rẹ o ká lọ ní mọ̀lẹ́tẹ̀ o ṣọ̀mọ́ pọ́pọ́ òye mọ́jà. ọlọ́run ó wọ ọmọ fọlọ́mọ ni o bí wọ́n bá ti ń ṣàdúrà kọ́lọ́run ó wọ ọmọ èmi àmọ́ sàmì àmì gidi ni pàápàá àbí kùdùsù kọ́ yìí kudus ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ tó ǹdẹ́ tó ǹdẹ́ tó wọ̀ ọ́ náà kọ́ sá ah, ah. ẹ̀ mo fẹ́ rí ọ dáadáa ni ìjókòó ọkọ mi jókòó jókòó ah ẹkú ẹkú aráyá ẹ ojú wọn náà sì ti tutù ń gbà kúndú sí dé ẹ jágọ ah wọn mọ gbogbo orí gbogbo ọrùn ọ ti dáfikọ ń dáfikọ ah, ọdọ ń ṣeun kòdé sí kòdé sí díndíndín ẹyìn ẹbọ ni ẹyìn kí wàá lóun ṣe báyìí nísìn. Ah, àbẹ́ mo gbọ́ ya mo rí orin rẹ̀ náà ní ń kọ orin ní ń kọ. irọ́ ni o. Ah, mọ́ mi. sẹ́kẹ̀ sọ ni ti fi ti fi ti fi pagolo pagolo pagolo láàrin àdúgbò dáhùn sọ̀kò fún ó sì ń kọ́ táwọn ju nǹkan fún pé kó kò wa. ṣe wá rí ìgbín kùdùsì ó tẹnumọ́gi oògùn ni kùdùsì ti kọrin sórí rẹ̀ ẹ̀wọ̀. Ah, ah, ọlọ́mọ ṣeun o ọlọ́run ṣeun ṣe ṣé bẹ́ẹ̀ náà ni owó wà ń di kakọrin náà ni. abẹ́ mo gbọ́ mọ́ mi hmm. owó ń bẹ́ iyì ń bẹ́ wọ́n tún máa jókòó pẹ̀lú àwọn ọlọ́ba ni ṣẹfẹ́ gbọ́ hmm. àwọn ọmọkùnrin tó tẹ̀lé o hmm. nídìí ọkọ rẹ̀ oníbọ̀ gbogbo wọn. Eh, ìwọ ni ìwọ ló ń gbọ́ gbogbo àwọn ah, gbogbo eh, àwọn lágọ̀ọ́ ẹ̀wọ̀ ẹ̀mọ́ mi ẹ̀wọ̀ eh, kùdùsì nínú eh, mo kùdùsì ah, ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ọmọ dáadáa ọlọ́run ó kẹ́ ọ̀dùn bá ẹ abẹ́rì ẹjẹ́ ẹ̀yẹ ẹ̀rí iṣẹ́ tí ní wínú wo pé ní o <laughs> ọlọ́run ó máa dáadáa ọlọ́run ó káàbọ̀ o ṣeun tó wá yọjú sí mi o ṣeun o ṣeun ṣe gbogbo rẹ̀ sì ń dán ń dán àìkú àmójúbà lẹ́ẹ̀kan sí i ó gbogbo gbàsọ rẹ gbogbo ṣòkòtò rẹ ó yàtọ̀ sí ìṣúwò mọ̀. ọmọ ìsọ ọ sọ fún mi pé òun rí kùdùsù lórí tẹlifíṣàn ni. Um, that's work of editing àwọn irinṣẹ́ tá a máa lò tó fi ń process àwọn object yẹn òun lẹ́yìn kó máa di méjì ìgbà míì gan máa di mẹ́ta. èmi náà rí. dẹ̀ máa wo sórí àwọn iṣẹ́ tá a ń lò yìí um, Ìbàdàn bí la ti ń gbà wọ́n. bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wọn Don Film Works àwọn ló fún wa. Hmm, Ah ah, dáúdà àmọ́ dáúdà dáúdà ni dáúdà ni eh, ah, dáúdà tó ti ó ti lọ tó tó bá ní. ìyá mọ́rí bẹ̀rẹ̀ nu ní ìsínmọ̀ wo tí ẹ ò jẹ. ìwọ ọmọ wo kùdùsì sọ́wọ́ jẹ́bọ̀dà dáúdà ti máa ń gbé kámẹ́rà ní olókùn kí sẹ́yìn wọ́n ni. èmi náà kọ́ sẹ́yìn èmi náà kọ́ sẹ́yìn tó rí o iṣẹ́ eh. gidi ni o iṣẹ́ gidi ni ah, iṣẹ́ tó dà ní. ẹ gbẹ́nu rẹ sẹ́wọ̀n gbẹ̀yàn ti dà bẹ́ẹ̀ náà nù. bó ti wọ̀n náà ni bó o bá ti kiri lọ bó o ti ń kiri lọ láàárọ̀ tó kiri ògì wa àtẹ̀gbọ́n rẹ láàárọ̀ owó jọ ńgbò bá dọ̀sán tí wọ́n kiri búrẹ́dì tẹ́gbọ́n rẹ gbé àmọ̀là tí wọ́n kiri gbogbo owó ńlá kàwé lòun ó ṣẹ̀ṣẹ̀ mú ẹ dáúdà tẹ́ lọ <laughs> ojìká promise me, pé wàá fojú sí ibi ẹ. ngbò bá sì kàwé tó ìwé ó mọ bá mi mú lọ bí bọ̀dá dáúdà. bẹ́ẹ̀ni kò sí problem. dada ni mo. ok ok dán irọ́ dán wọ́n pe dán ẹ̀ tún pe dada ẹ̀ sì pe dáúdà wọ́n pe. dada. ó oh, dán dada nígbà tí wọ́n bá pe dada dán àti dá ọyẹ mi ẹ ń fàlẹ́ ọ lọ́wọ́ kẹ́mi òkúkú mọ́ ṣe wàhálà pé mo fẹ́ náwó mọ́. Uh, no tọ́ba tẹ̀ máa gbowó ìfẹ́ ni màá sanwó. ẹ orí rẹ̀ ó kọ̀kẹ́. ó oh, àwẹ̀ ìfẹ́ ni ń ṣe lẹ́nu wá táàbọ̀jà tètè là máa lọ. Ah, ah, ah, ẹyin mi bí ọbẹ̀ àmàlà ti wà lẹ̀ ẹ jẹ́ sáré roka ní fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ jẹ́ roka. ẹ má wọrí ẹ má wọrí a ní láti tètè máa lọ. Kúdùsì ò ní jẹun. bẹ́lẹ́bẹ́lẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ gbà náà màá ti yóò sọ òròyìn fún Kúdùsì. ọmọ dáadáa ó ṣé mo dúpẹ́ o ó ṣé mo dúpẹ́ owó ìpọ̀ o ìyàmọ́ ilé ìpọ̀ o oríire ó kàn kejì báyìí lọ gbogbo bó ti ń kọ́ báyìí lọ́lọ́run ó mọ̀ jẹ́ káyé máa gbọ́ bó o ti ń lù báyìí yóò mọ dún yóò mọ dún gidi ni ẹni tó bá pé báwo ló ti lù ọlọ́run ó lù pa ni ẹni tó bá ní kí ló kọ ọlọ́run ó kọlà burúkú táyé ẹ̀ tí wọ́n ọlọ́run ẹni tó bá tún wá bínú rẹ̀ ilẹ̀ yóò sì lanu yóò sì gbé mi ayé rẹ̀ ò ní dáa ó mọ akọ́là lórí yìí ó ó mọ kọ́ ni bó bá kọ́ ni àwọn èèyàn mọ̀ bula lọ bó bá kọ́ ni àwọn èèyàn mọ̀ bula lọ ìtọ́ni náwó ẹ̀ ẹ̀ sì wà lẹ́ẹ̀jọ kà àṣẹ là ti sẹ́yìn náà ni o ó mọ̀ ṣe là owó tí wọ́n fi owó tí wọ́n fún ọ̀dà owó tí wọ́n fún ọ ní ìsìn. ẹ̀yin ah, ah. jíde bò sójú rẹ̀ ń gbà wọ́n fún ọmọ ìlú ah, wọ́n bù lówó wọ́n sì bù náà. Kudusu bó ti ṣe kékeré ni o ṣé o ti rọ́pọ̀ ọmọ ìjì fi wà jọ́ ní ìsìn nígbà Kudusu bá lọ ó wòwó jáde o tún tápò òfé mi ó fún lọ́mọ ìlówó. cops. eléyìí tá a fẹ́ ẹ̀yìn ó dà sẹ́wọ̀n. ìyá ẹ bá ń páàkì méjì. I sight now, Baba. Give it to her. This is a pretty, sexy angel. Egbe Futan, Ìbàdàn kí ni so? Ẹgbà You're welcome. Thank you. You live to see more years in life. Amen. Oh yeah, what about now? <laughs> We are going to cut the cake. Oh, oh yeah. Take, you can say anything. I'm <coughs> Ìbàdàn. Kí ni so? So, so ọtí ẹ̀ tí da bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe ń dàbù nǹkan fọ́ ni àbíò. ọmọ Ìbàdàn. àwáyé kì í ṣeré. ọmọ Ìbàdàn. kì í mọ̀ ṣeré. ọmọ Ìbàdàn kí ni so. so so ni. ọmọ Ìbàdàn kí ni so. ọ̀nà ọpẹ́ mi pọ̀ kódà yìí tẹ̀ mọ́ bí tí ń ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láìníwẹ̀. èyí tí ẹ̀ mọ bíi tí ti bẹ̀rẹ̀ báyìí ọ̀nà ọpẹ́ mi pọ̀ hmm. bí mo tiẹ̀ ṣe ń bojú wẹ̀yìn tí mò ń rọ̀rẹ́ mi inú mi ń dùn kùdùsì. yóò dà fún ọ tí ó pọ̀. kíndọ̀tì ò ní dá wa tì dákùn dídé ó jẹ́ kó dídé ńlẹ̀ kí ni nǹkan náà. <laughs> Round of applause for Kildo! Oh, give it to him! ṣe rí bí bá ní mọ̀ wo bí tá a ti jọ bẹ̀rẹ̀ ah, kò lè yé yín ah, kò lè yé yín àmì ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹja dúpẹ́ lọ́wọ́ Kúdùsì jókòó ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ ẹ kú kalẹ̀ ẹ jókòó ẹ jókòó thank you very very much. Thank you very, very much. Thank you everyone for coming. I really appreciate it. Without you guys, no, Igbo motive, ah, uh ah. -uh. <laughs> MC, yeah. ẹ mọ̀ bá sẹ́yìn lọ. So what about now? Ẹ máa bá wa gé àkàrà òyìnbó yìí. Don't you get it? Let's do it. And I will call more really. Ó ti yẹ, iṣẹ́ yẹn ni. Oh yeah, let's do it. More really. Thank you, thank you, thank you, thank you, thank you. Give it to Mr. Kudo. Yeah, what? Daba, Osh? Oh, what? Oshe? Give it to him! Oshe, oh, let's see. it. Oh yeah, happy birthday, happy birthday. Àṣeyí ìṣàmọ́dún mọ́rírì okùn ìnáwó. Wow! Dákun dìmọ́ mi, dìmọ́ mi, dìmọ́ mi, dìmọ́ mi dáadáa dáadáa. Ah, mọ́rírì àwa náà nù lánàá àwa náà nù lónìí àwa náà là á máa bẹ. títí láéláé ọmọ ìbàdàn kò ní bàjẹ́. bàjẹ́ ti. ọmọ ìbàdàn. títí láéláé àmọ̀ bẹ ọmọ ìbàdàn kí ni so sóòsùwọ́ ni. ẹran kí la jẹ lánàá. ẹran sí kí ni. ẹlẹ́kọ̀ọ́ ọ̀gá kí la fi jókòó. kù sí sí àní. síà náà ni ọ̀rẹ́ mi. Ah, mo rí. Ṣé bí a ti ń bọ̀ la fẹ́ sọ ni? Mo rí. Àbíbi Adé lónìí. Hmm. Àbíbi tọ́lọ̀ ọba mi, Elédùà tó pèsè lẹ̀ fún wa. Ìbàdàn tẹ́lẹ̀ mọ̀ rẹ́ o, tẹ́lẹ̀ mọ̀. Ọmọ Ìbàdàn nílé lóko òkè ìbàdàn àgbèwà o if you no know as e dey go no dey follow the spoil am o mo lè gbàgbé gidi kí máa gbé wéédú ṣébi na mi wọn ṣọ́pà wọn. wọn ò fẹ́ràn intonation ẹnu wa sẹ́ mọ̀nà police station ni. orí wọn tiẹ̀ yí mi. ọba dọ̀tí mi ń sọ yúdà sí i lórúkọ mi <laughs> ọmọ alágbèrè. díje give it to us. ọmọ ìbàdàn rẹ o rẹ o ìbàdàn mọ o rẹ o ìbàdàn tẹ́lẹ̀ mọ o ọmọ ìbàdàn nílé lóko òkè abájọ sínú ń bí wọn swaga ọmọ Ìbàdàn ló fọ́ lórí ìlú ogun mọ́lá ìlú ìbíkúnlé ìlú Àjàyí ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjòrò sùn ọmọ àjẹ̀gbìn ọ̀kadà ń fọ́nù. ìjọba tàwa àbúgbò gbogbo olókùn ìbàdàn àyùbánisọ̀rẹ́ àìmúnilọ́sọ̀gùn ìbàdàn mọ̀dé o mọ̀dé o ọmọ bàdàn rẹ o àwa mọ̀dé o ìbàdàn tẹ́lẹ̀ mọ̀dé o tẹ́lẹ̀ mọ̀ ọmọ bàdàn nílé lóko ìbàdàn àgbèwà o òkè mọ̀ pé o òkè arẹ́rẹ́ òkè sápàtì òkè àdó lọ sókè bọ́lá. lákùn ká lọ níbẹ̀rẹ̀ ká lọ dí òsì. ó yá ká lọ nídìí àyùn rẹ o. ká lọ ní mọ̀lẹ́tẹ̀ o ṣọ̀bọ̀ kọ́pọ̀ òye mọ́jà. ẹlẹ́yẹlé fẹ́lẹ́lẹ́ ayẹyẹ agodi. ìmọ̀lẹ̀ àlàáfíà. oríta mẹ́rin oríta mẹ́fà. mo yà ní mọ́níyà. ìwọ́rọ̀ dúdú pẹ́ ìyá ń kàn kú lọ sí rímù òdì èèyàn orúkè UI ó ti jà Ṣàngó mọ́kànlá ṣàlẹ̀ Ìbàdàn mọ̀rẹ́ o mọ̀rẹ́ o ọmọ Ìbàdàn rẹ o àwa mọ̀rẹ́ o Ìbàdàn tẹ́lẹ̀ mọ̀rẹ́ o tẹ́lẹ̀ mọ̀ ọmọ Ìbàdàn nílé lóko Ìbàdàn àgbè wa o. I see they go, no they follow the spoil am o. Mo lè gba gbẹ̀gìrì kí máa gbèrè tu ṣe mí náà mi wọ́n ṣàpam o. Wọ́n náwọn ò fẹ́ràn indonation ẹnu wa sẹ́ police season ni. Wọ́n náwọn ò fẹ́ràn combination wa sẹ́ màgbé signation ni.